فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وجماعة أدوبة فلون أترى إكيولون أتي إكيولون kọlọlì aṣíwájú ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́n bá rán sí wa ànábì wa Muhammad ìkẹ́gẹ̀ tá a ní kọ́lọ̀ lébà nábì yìí ọlọ́njẹ́ ọba ara alẹ́ ẹ̀ kọ́ bá wọn sọ̀hábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jẹ́ ọkà wa náà kọ́lọ̀ wọn bọ́ balẹ̀ kí ọlá sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ fi jẹ́ ní rí ọlọ́nkọ́bìnrin àwa lọ́rùn ìkẹ́gẹ̀ náà gbogbo àwọn tí wọ́n lẹ́yìn tiwa lópin ìgbà tí a bá wà lórí ọ̀dà àti dédé kọ́ mọ́ lọ bá wọn títí lọ́jọ́ ẹ̀san òní tí a wà níbẹ̀ yìí ṣàwálì di mélòó di mélòó ṣàwálì di márùn òní tí a jòkó bẹ̀ yìí tí a bá sí láti àwẹ̀. 2007 2007 ó di mélòó báyìí náà ẹ gbọ́ seventy years ni onílò pé 70 years tí a bẹ̀rẹ̀ halkọ̀ yìí torí àwẹ̀ àti ìsìlẹ̀ lẹ́kọ̀ọ́ bọ́ tẹ̀tẹ̀lẹ̀ àwẹ̀ táwa gbà two thousand and seven làwa á make announcement pé halkọ gbogbo wáyé sunday tó wá tẹ̀lé àwẹ̀ yẹn náà lábẹ́rẹ́ halkọ tó ń jẹ́ láti pé ìjókòó tá a jókòó lónìí amú ọdún eighteen falkọ wa ọtọ́ pé àbí ọtọ́ pé jọ́nà lọ́hùn a máa bẹ̀rẹ̀ lẹ́yìn àṣùbà gbàrà ni ẹ̀yìn àṣùbà bá yìí lábẹ́rẹ̀ a sì bá lọ títí táyé lọ fẹ́ tó ọlọ́run wá ní kọ́pọ̀lọpọ̀ èèyàn kan tara alùpùpù ìsòrí rẹ̀ wọ́n sì tara ẹ̀ mọ̀nà wọ́n tara rẹ̀ gbọ́ ẹ̀sìn yìí wọ́n tara alùpùpù yìí gbọ́ súnà nábì wa Muhammad yìí ọlọ́run kọ́ gba ní bàdà fún wa o ọlọ́nkọ́ gbàǹbàdà fún wa látọdún náà tí ń ṣe bí seventy years yẹn tóbi di òní suratu Yunus làwà suratu Yunus kó tó ní pé wọ́n á jòkó báyìí ní máa ṣe wá sí káàkiri ni wọ́n ti ń ṣe ń jọ́ àlàmísì ó ti ń ṣe ń jọ́ àlàrúbà oní ìsinsìn sátidé oní tẹ̀lé rédíò oní torí tẹlifíṣàn. two thousand and five two thousand and five mo bẹ̀rẹ̀ sí ṣe wáàsí ní mọ́sálásí bíríkì smith ṣe wáàsí ibẹ̀ ni bàbá wa tí wọ́n wà kálẹ̀ ti màmí bàbá wa wáyé go abroad ibẹ̀ ni wọ́n ti màmí àti bàbá wa lọ́njẹ́ mi ogun bàbá wa owó labí bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ mí àtọ̀pọ̀lọpọ̀ náà bàtà bẹ̀rẹ̀ wá sí súnà bẹ́ẹ̀ yẹn bí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ọ̀pọ̀lọpọ̀ wàhálà nígbà tí tí ń sọ àjọ tí wọ́n mọ́ àmọ́ ọjọ́ tọ́lọ́hún o wọ́n á lé mi kó mẹ́rin yọ wọ́n lè mi ọlọ́pàá ni wọ́n fi gbé mi kó tó kàn yí òun wọ́n ti sanwó ẹ̀mí ìbíbí kan yìí mi bá àwọn tí o sì mi bá sì wá bẹ́jọ́ náà wọ́n wá ní kí wọ́n máa wo mọ́tò jípa iṣẹ́ páàkì ẹni tó wà ń bẹ̀ ni wọ́n fẹ́ yìn bá wọ́n wá bọ́lẹ̀ ibi tí máa kún tí máa fẹ́ lọ sí àti ìrẹ́ nìkan gbẹ̀dá wáyé òṣèré àwọn tó dúró lọ́kànkan wọ́n á fẹnu kura wọn létí bí bá bọ́ọ̀lù ẹ̀ ń tèmi bí ọmọ nǹkan kan ìmọ̀ bọ́ọ̀lù ti pẹ̀tù sẹ́mi wọn tí a ò gbà ìyẹn gbọ́dọ̀ parọ́ ẹni yìí ìsanwó ẹ̀mí mi ọlọ́ọ̀ni ọ̀pá mi. ọ̀tọ̀ wáyá ni àwọn afọlọ́pàá gbé mi wọ́n sọ fáwọn tó gbé mi níjọ́ náà pé à ó lé tó bẹ́ẹ̀ ti ṣe yìí invitation lẹ́fi tèmi wá síbi wá sí wá sí ẹ bá ti sọ fún mi pé mọ̀ wá mọ̀ kò lè. ẹ bá ní kí èèyàn wá nìkan tí mo sì fi wá wọn sí mẹ́rin kí wọ́n sọ fún náà ní onídìí. ìbá fi lọ ìbọn ọlọ́pàá gbé mi bẹ̀ lẹ́yìn tí wọ́n sáré ẹ̀mí tọrọ wọn ní ọgbọ́n ẹgbẹ́ mo tún lọ ramatis islamiyya ó tó kàn yí wọn tó kàn mílíkì yẹn mo ṣe lè ṣíṣí wá sí ẹfí ìjọ àlàrúbá ó sára sí tọwọ́ lọ́jà mo sọ tí ń yé ojú ọ̀yọ̀kọ́ àbájọ́ wọn mo sì wọn láǹkà níbẹ̀ bẹ́ẹ̀. tábà ti ń wọ ọmọ sí lọ ẹgbẹ́ títí báyìí lọ́wọ́ ẹ́ ọlọ́sọ̀gbọ̀ ìjọmọ̀sí àfà ìmáàmù bẹ̀ ìyẹn dáadáa ni wọ́n ṣéèkì wa abdulhafiz yaki ìyẹn dáadáa ìyẹn dáadáa ni wọ́n lè jẹ́ aláṣepọ̀ tó dáa pẹ̀lú dáàdì mi náà àti fẹ́ dàbí ẹbí ọlọ́kùnjọ́ dáa fún wọn ọlọ́kùnjọ́ dáa fún wọn. lóun tó dáa fún wọn ayé wọn ọlọ́mọdé ọbàjẹ́ ayé wọn ní ọlọ́mọdé ọbàjẹ́ pàtí tí ẹ tí wọ́n tó ta wọn wọ́n sì wá lọ́wọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tó wá náà báyìí báyìí báyìí báyìí ẹ̀rẹ́pà tó bá lálàáfíà lẹ́yìn ìgbà yẹn mo wá dìrò gbèdéke street bá a ti wá tún kámẹ́rà ìwà ìyá mi ya wáyé ká lẹ́yìn ìgbà yẹn mo yọ̀ǹda mi náà wọ́n á bọ́ sí mọ́sálásí kan kékeré kan báyìí náà ìyẹn tí ó kọ́ mọ́sálásí wọn lẹ́gbẹ̀ẹ́ ṣe ká wọ́n tó ti mí sí lọ́nà tó bá ṣe lọ títí bóyá wọn wá nítọ̀ lẹ́yìn eléyìí ní ìlọ́bí kàkàmá èmi náà lọ jókòó láàyè tó lọ sí fún mi ìyẹn lọ́wọ́ kí ní two thousand and seven gbogbo two thousand and four torí dísẹ́bù ìlú mọ́sálásí mọ́sálásí káàkiri káàkiri káàkiri wọ́n tọ́ sọ́nà àti mọ́ wá ní tọ̀ ìjọ ti débi káàkiri ó tó gbé èmi náà wọ́n jókòó sí mọ́sálásí náà kọ́ fún ẹni bá fẹ́ gbọ́dọ̀ náà kọ́ wá sí kí ni. kọ́ wa bá mi ń bẹ̀ òfin wá jókòó sí dárò jókòó tí mo wá jókòó nísìnyí òun ló pé seventy years lọ́dún yìí báyìí àti wá oníláwà bẹ̀rẹ̀ eighteen years abẹ́rẹ́ eighteen years ọlọ́run kọ́ gba ní bàdà ọlọ́run kọ́ gba ní bàdà ọlọ́run kọ́ gba ní bàdà láàrin seventeen years ọ̀pọ̀lọpọ̀ ti graduate àkàn fún ọ́n sàfikẹ́tì ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yí bá hámọ́ àfa àtọ́bá rí kílẹ̀ ló máa ṣe ẹ̀rọ ọmọ fani gbà àwọn ọmọ ìmọ̀ràn ní ẹlẹ́hàánú wọ́n lè wo ṣe bí ìyá báyìí ní sí wọ́n lè gbé ọbẹ̀ rí ẹ wá wọ́n lè gbé ìgbà wọn lè dà o. ara yín kan bẹ ọlọ mọ́kà ìmọ̀mù ìjàmbá àdúgbò wọn ló lè dì wọn lọ. ìbá ń sáájì talatala ìyẹn bá ń sọ pé àwọn jẹ́ láti rí báyìí kọ́ láti rí báyìí kọ́ láti bóyá ní pèrè ṣe àwọn wà ní àìmí ṣe ṣe wò. ọ̀rẹ́ pẹ̀lú mọ̀tẹ́ màlúù àwọn kan lárúkọ ni alukọ lọ́sàn án dùgbọ́ gbogbo ẹ̀ alukọ ìmọ̀ ń padà gbọ́ àfààní lọ́wọ́ wáyé ọyọ̀ ìdásíwájú fún abúláyé láàrin ẹbí yóò sọ fún wọn á rí láàbà wọn ni táwọn nínú wọn náà mọ sálárù kọlẹ́kọ̀ọ́ ẹ̀rọ yìí lọ wá lọ́dà fàgbà wọn. ẹlẹ́yìn tó wà lọ́dọ̀ àbábà o lọ́yẹ̀ bọ́ wọn sá ọ̀pọ̀lọpọ̀ kala wọn yẹn ti ké ẹwọ ìtẹ́lómi ò lè pàdé nù wí lọ́dún bẹ́ẹ̀ wá ètí ké tẹ́ẹ̀mù ọ̀pọ̀ ètí ọ̀rọ̀ ẹ̀sìn tá a fà mí lọ́dún mẹ́jọ ọdún mẹ́wàá lè kí ó sì tí ò ní ó ti wà lára yín tẹ́ẹ̀mù ọ̀pọ̀ wà lára yín ẹlòmíì bá dùn òtí bá ń fa tó bá ń fa sí ẹjọ́ bọ́ sínú sẹ̀ríà ẹ̀ sí i ya òye òye bá wọn níbi ọ̀rọ̀ ní níbi ọ̀rọ̀ ọ̀la ní níbi ọ̀rọ̀ sí níbi ọ̀rọ̀ kílà ní. ilé kí ó pèlè àkọ́kọ́ ní Islam bó ti rí náà nìyí. bó ti rí náà nìyí wà yóò jọ yẹn ni. alákọ̀ọ́ débi sí ni mi ń fìyàn sọ̀tẹ́yìn mi ń kẹ́yìn àwọn èèyàn lọ́kàn sí àwọn èèyàn ẹni kan wá fẹ́ bèrè bèrè tó wá bèrè bèrè tó wá fẹ́ dá ọ yìí ni wọ́n ṣe kí ni ìtọ́wá fẹ́ ni kò èsì júwèé rẹ̀ kan fún pọ́tà mi kò júwèé rẹ̀ pé júwèé rẹ̀ alọ́kọ̀ mímọ́ alọ́kọ̀ ẹ̀sìn alọ́kọ̀ bẹ̀rù ọlọ́run alọ́kọ̀ ìmọ̀lọ́run lọ́kan alọ́kọ̀ ìlágbóyè ẹ̀sìn alukọ ìgbésí sìn òun lákọ̀ọ́ wa kì í ṣe alukọ tá a fi ń dá wàhálà lẹ̀ tá a fi ń lè òkú máwọn tí ọ̀daràn tá a fi ń sọ àwọn èèyàn ló kọ́ kókó alukọ tèmi orí lọ alukọ tèmi ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìgbọ́ ẹ̀sìn yìí ìsìn lọ́hùn gbèrò lọ́hùn pẹ̀lú wà dáadáa tó ń lọmọlúwàbí tí ó tún níwà tí ó tún lé sí lálùkọ́ tó níwà fún mo lẹ́ka sí mi lọ́kọ́ gba ní bàdà o lọ́kọ́ gba ní bàdà o lọ́kọ́ gba ní bàdà bana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alayna ya mawlana innaka anta tawwabur rahim wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana واذكرنا على القوم الكافرين أبو سبري أبقي ثم يديات الأربعة gbogbo àwọn èèyàn tó tó tì mí dáadáa ọlọ́pàá wa san wọ́n lẹ́sẹ̀ wọ́n sí ọ̀sán park ọba wọlé ló pé àbá dára mẹ́jà àbá fowó rà gbogbo àwọn ẹ̀sẹ̀ dé yẹn sẹ́wọ̀n ìmọ̀mù jáde òní mi o tí wàá jẹ́ àkànjẹ mọ́ ìgbọ́mọ náà ni ó sọ jàlábí àtẹ́rẹ́ èmi máa ń wọ̀ jàlábí àbíyèsí gbé fìlà pẹ̀lẹ́kì sí. ìgbà yẹn sì ni onímọ̀tọ̀ kan ti ń kó Benz one ninety bí máa múra gbàgbà ní yàfa àbíkẹ́ wọlé Benz one ninety ní gbò abáyé ti ń lò ní kan tu mọ́tò mẹ́lẹ́ bá wa mọ́tò fún wa nígbà mọ́ gbé wọn lọ. àbáyọ jẹ wọn gbọdọ lánlá wọn gbé lánlá mi ó sì wọ jàlá bẹ́ẹ̀ dé fúlà wọ́n sì ní ìmọ̀wọ̀ ẹ̀yẹ ṣáájú mi ó bá bẹ́ẹ̀ fún wọn. Thank you agbada ńlá yóò ti a ní sàtì ẹmọ wa agbada ibi títún agbada ti bẹ̀rẹ̀ nù. láwọn tí nǹkan kan òye ti ń segin ni à ń ké káàkiri wọ́n sì lẹ́lẹ̀ kejì táwọn bí mi ṣé ẹ̀sìn ni kí n máa mọ wa mọ́tò fún kẹsàrẹ̀ ẹ̀sìn náà ni ìmọ̀ mọ̀ gbọ́dọ̀ ní dírẹ́fà mo ní ìmọ̀ mo ní dírẹ́fà ẹ má wa mọ́tò mọ́. Agba driver àmọ̀ sanwó àgbà dírẹ́fà á sì máa ṣe kí ni kọ̀pọ̀n wa lékè máa wá sí àrìmáyà jalabiya ẹ máa wọ̀ mọ́ mọ́tò ẹ máa wà mọ́ sẹ́ni driver dírẹ́fà àgbà á sì máa sanwó ó sì gba dírẹ́fà fún mi ní tòótọ́ dírẹ́fà tí wọ́n gbà fún mi ní jọ́nà àgbàlagbà ni wọ́n márùn-ún ló ti bí ní jọ́nà orúkọ rẹ̀ ní ẹbẹ̀rù ọlọ́run gbogbo rẹ̀ ẹbẹ̀rù ọlọ́run tẹ̀blígù ńlá ni dẹ̀lọmọlúàbí ìyẹn dáadáa ni oníwà nígbà náà àwọn àbáyẹn ni wọ́n gba owó tí wọ́n dáwó wọn sanwó dírẹ́bà ẹ̀lẹ́mínà tí wọ́n ń lọ ọ̀ràn àgbàdá pàtó yá làwọn míì tó wọlé lárúkọ pàtó àwọn míì wọlé làwọn bá ní àá ah, ṣéè àwọn tẹ́ ń gbogbo tẹ́ ń pè ọ̀dà kọ̀dà kọ̀dà tẹ́ wí yìí àwọn náà kí ó bí ẹ̀dẹ̀ díẹ̀ sẹ́ẹ̀tì àwọn ajímọ̀ sírò ní sọ àwọn náà kaba yìí ń sọ yìí sẹ́ẹ̀dì gbangba ó ní à wọ́n á lọ́la táwọn sì ní pé àwọn da owó àwọn lọ sanwó sí iléeṣẹ́ rédíò ẹ máa rí kọlù iléeṣẹ́ rédíò ọmọ ìgbé nígbà mú ìwà ìgbọ̀dọ̀gbọ̀ ìwà ìgbọ̀dọ̀gbọ̀ ó ti nípa lọ ra prógámù dáwó ra prógámù prógámù yẹn lẹ́kùnkè ní làmùkè ní àsúná àpàwà ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀há jáde ń bẹ̀ ní agbára gbogbo lẹ́yìn ọgbọ́ wa ní púrógámù súnà kan tí wọ́n gbọ́ gbà náà tó ju púrógámù yẹn lọ púrógámù yẹn rí àwọn àbá kan ti wà tí wọ́n ha gbogbo bọ̀ tí ń dán nílẹ̀ bàárà ó yá bí àsúná bá wà lásọ gbogbo tí súnà ní ṣe pẹ̀lú ìgbésí ayé ìlú ní lámọ́lọ́pọ̀ amú ti ẹ̀sìn bẹ̀bọ̀ ayé ojú ẹ̀ àwọn amú ti ìmúra bẹ̀lá tí ń yẹjú ọ̀rọ̀ ìwọ̀n gbọ̀rọ̀ afá kan ọ̀rẹ́ mi ni ọmọ tíra dáadáa lọ́kàn pàdé mi yọ̀rọ̀ ní ṣẹ́nu rán ẹ̀rí pé níbi pẹ̀lú ẹ̀yí àwọn ní súnà ni wọ́n ní ló ní àsúnà ah, bọ́ àmọ́ súnà náà ní súnà ìgbà ah. lọ́wọ́ sọ fún mi ẹgbọ́n tí wọ́n parun ọ̀sẹ̀ kẹrin tí ti ń sọ rèé ṣé ẹlẹ́rìí mi ìtọ́ tako òun ló wọ̀ lẹ́nu ni ah ìyẹn ni pé ẹ̀yin ṣe súnà dáadáa ní ìyẹn ọkọ òun ti sọ yìí lọ́ba ní ẹni ìyá lọ sọ̀rọ̀ gbẹ́lẹ̀ o oníyàwó òun ló dìde sóhun ìyàwó ìyàwó òun èmi sì program gba wa kẹnu bọ̀rọ̀ ya ha àwa bẹ̀rẹ̀ sí yanjú ẹ̀ ha ha ọ̀rọ̀ ya ha ilé àwọn afáàtì wọ̀ ẹ̀ ha wa òun ló bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti rán gbòòrò ẹ bá mọ̀ ìgbà àwọn yẹn àwọn àwọn yẹn máa ń bí wọn léèrè pé àwọn gbọ́ wá sí ẹ̀ha ìmáàmù bó lọ jẹ́ àwọn gbọ́ wá sí ẹ̀ha àfàwà bó lọ jẹ́ àwọn gbọ́ wá sí ẹ̀ha lágbájá bó lọ jẹ́ gbogbo yẹn máa mọ́sálásí yarí káàkiri gba àwọn yàwó lẹ́sẹ̀ táwọn náà ló lọ́n sùn pé ẹ̀ sọ sínú afa àwọn olóbi ẹ̀ha kìnìkan kìnìkan jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀ha ní ara ntóbi gẹ́gẹ́ nu ntóbi nu ẹ̀rọ pé ọlọ́run wa nu láti tọ́ àwùjọ sí abẹ́kọ̀ kálukú wa mọ òdodo wọ́n sì mọ irọ́ ọdún tí ó tẹ̀lé náà thousand and eight àti wà rédíò làwọn abẹ́rẹ́ tẹlifíṣàn àwa ń dá owó mi náà ń dá tọrọ kọ́bọ̀ láti ilẹ̀ náà mi ti gbowó mi kankan mo tẹnu mọ́ fún yín Saudi sponsor mi Kuwait sponsor mi Marathi sponsor mi àwa jẹ̀mọ́ là ń dáwó sí tábà sí kínní fàbẹ̀sì láti ilẹ̀ mi ti ń bàbọ̀ náà nù àmọ́ kò yé àwọn èèyàn kò yé wọn o ọlọ́run sì ní jó yé wọn o ọlọ́mọ jẹ́ ọ fún wa níjọ́ tó bá bàjẹ́ náà wò ní wọn ni ẹ̀hẹ́n wọ́n ẹ̀sẹ̀ yá wọn báyìí ni àbẹ̀yẹn bá ní fìyàn bí yẹn bá ti bá sòdodo yóò ṣe kíni yóò gbọ́ yóò sì gbà olórí gbogbo àwọn àfa Dr. Reward Alhanasi wọ́n sá wàá ní tí wọ́n jòkó tí ń sọ lárúbá lójú wọn pé àgbowó mi kankan o àgbowó mi kankan wọ́n jòkó mo tún sọ Yorùbá pé ọ̀gá gbogbo wa orí o sọ lárúbáwá gbogbo yín náà lè gbọ́ báyìí o bíbẹ̀ bẹ́ẹ̀ náà kọ̀ọ̀rẹ́ lómi o ní tí yóò tún sọ náà ni ọmọ ṣe kíni ni mo sọ ó ti di pa dáwó tẹlifíṣàn ninety eight dábà lọ sanwó LTV eight labasọ̀sẹ̀ kan labakó gbálí ọdún tí ó tẹ̀lé ọ̀sẹ̀ méjìlá sí la tó kó gbálí nígbà tí ọdún kẹta àrísí pé látọdún yẹn lùdí láti ṣe pé bọ́ọ̀lù ni ẹgbẹ́ alhamdulilayi jọ́nà lọ́hùn tá a bẹ̀rẹ̀ ṣe mọ́sálásì dẹ́kìnì kan náà lọ́wọ́ àmì níṣe dẹ́kìnì ti di mélòó ọdún méjì jọ́nà lọ́hùn à ń gí mọ́sálásí báyìí àtúnfi ń ṣe lé ilé ti dá dúró mọ́sálásí ti dín láti ọlọ́run tó wá gbà àwọn ẹni dìde wọ́n tó ẹ̀ ní mọ́sálásí wá ti rí ni. ọdún méjì sísìn kò rí báyìí gbogbo ìwà yìí wáyà jẹ gan-an abẹ́ ẹ̀kọ́ ni fáànù òkè dídè hóhóhó abẹ́ ẹ̀kọ́ ni àwa dẹ̀ni tí ó gbé sísìn mọ́sálásí àwa jòkó lórí rọ́ọ̀kì gbogbo àwa rí wáyà mọ́ àbá rí mọ́ báyìí ọlọ́run gbé àwọn ẹni rí dìde wọ́n sì gbogbo ẹ̀ ẹni tó ṣe gbogbo ètò yìí ọlọ́mọdé wọn rà padà sí i ọlọ́mọdé wọn rà padà sí i ọlọ́mọdé wọn rà padà sí i agbádá táwọn àbáyọ wa fẹ́ kí n máa wọ̀ pẹ̀lú àníyàn wọn dáadáa agbádá wọn wá ń pọ̀ sí i ìwà àgbádá wọn ṣẹ́ kéékèèké o ìwà àgbádá wọn tí ò jẹun yóò agbára ẹni tó jẹun tó ṣe kíni ẹ̀wọ̀n eléyìí náà. fáàmà bì ní màtìrà bíkà. agbára kan bẹ òun ni mo kọ́ fẹ́ wọ̀ ọdún ẹnìkan ló gbé wa tí n bá wọ̀ á. Ah, ariwo yọ pọ̀ mo wá mo wá fi ilẹ̀ èyí tí mo wọ̀ yí gan ara sọ ọdún ni ọdún náà wọ́n fẹ́ kí n wọ̀ mo ń gbà tí ìdìbò ọmọ ní jọ ọdún mo wọ̀ ní èmi mo wọ̀ ní ìkan wá bẹ tí ìfọrùn kan rárá nísìnyí ìfọrùn kan bí n bá wọ̀ yìí o ní àá. gbogbo ntọ́lọ̀ bá ṣe fún tí ó bá ti jẹ́ haram ẹ̀tọ́ lílo rẹ̀ ẹ̀tọ́ ẹ̀ sì fi ṣe fáàrí inna la yuhibbu kulla mukhtalin fakhur gbogbo ẹni tí máa ń rìn rìn tankutanku tí ó mọ̀ ṣe fáàrí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ọlọ́run ọ̀pọ̀ fún wa pé ká má wọ̀ ń da. nígbà tá nàbí ń sọ̀rọ̀ fáàrí wọ́n bi léèrè pé sẹ́kẹ́ni kọ̀ọ̀kan ló wa kó wọṣọ tó dáa kọ́ tó dáa ní rárá èyí òun kì í jẹ ànábì ní alikiburu gamtu nurse fàákínní kan tí ń jẹ́ gbéraga ó ní kéèyàn máa sáwọn èèyàn sì má gba òdodo. nínú ìparí àdìsí yẹn anábì ní àkẹ́wọ́sọ tó dáa bàtà tó dáa inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run rẹ wà ó sì fẹ́ràn tí ọba rẹ wà bá a ti wá ti dárúbọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tán tí ń pa yìí Imam Adékòbí àní wọn wá jókòó yìí gbogbo ẹ̀ sojú àwọn àwọn ohun tó ní kó wà ń bẹ gbà náà o ẹ̀rọ àwọn sí ó sàhák ájì Ismail náà wà ń bẹ gbàdá Ismail wà ń bẹ tó tún wà ń bẹ gbàdá lẹ́yìn lẹ́yìn làwọn àfa yìí dé àwọn àfa Murtala tó ń gẹ fìlà òun wọlé kíw òun àti àfa kan dùn wọn wá ń kíw gbàdá abẹ́kọ̀ọ́ wọn náà ti nílé kí wọn ti di mùdírù lé kí wọn ti gẹfẹ làwọn wò ọ̀dọ̀ mi ló ti kíw òun náà ti á lọ dálé ti ẹlẹ nísì àfa gbà ni mo ti jòkó yẹ kàn gọmọlẹ fún mi ni àfa gbà ni ó nílé kí wọ́n lọ́mọ kí wọ́n ní gbogbo ẹ̀ ọlọ́run ní balẹ̀ kí wọ́n rẹ jẹ́ o ọlọ́run mo bá gbé ọgá o àfa gbọdọ̀ tó wà ló mọ̀ àrán ọlọ́run bá dúró tì í àwọn tẹ́tíra wọn wálé kéwú gan-an ní tiwọn ni tí mo mú chọ́ọ̀kì tí mo kọ́ wọn lẹ́lòmí ó mi ò nílé kéwú àwọn eléyìí tí wọ́n á ṣe lérò mi ni. Naam. Imam Adekunbi náà kéwú tí mo gbá chọ́ọ̀kì mú wájú wọn àwọn ni wọ́n jókòó lẹ́yìn àwọn àbú imran bẹ́ẹ̀ ni tí mo mú chọ́ọ̀kì wájú wọn pẹ̀lú ògo ọlọ́run ní ìtàn wa tún lè kí ogun gan dálẹ̀ mo ti ra lẹ̀ ní kọ́ láìpẹ́ yìí kọ́ yín sáré kọ́ yín yà síbẹ̀ sáré kọ́ láti kọ́ tán á fáwọn èèyàn yúnífọ́ọ̀mù tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ ilé ìwé tá a ti ń náà tòun ti kéwù ni ọmọléèwé mi àfa àgbà mi ọ̀lẹ́mi ẹ o àwọn tó bá wá sí ìdìkà fúnnu yìí ńgbà tó yá àwọn ọmọ náà kírun àbí wọn kírun wọn ń ṣe mọ́ àbí wọn ṣe mọ́ mu wọn ò rí kà ẹ dákọ̀ àfa tó lè yanjú náà ọmọléèkéwu tiwọn tó lè kánú táwọn ọmọ nǹkan kò sí gbogbo ẹnu lábí sọ kò sí gbogbo ẹnu lábí sọ àwọn èèyàn hálùkùrá ni wọn hádìsì wọn kébìkì wọ́n ń ké lóga ràbíà ẹni wò kéwú kí ni wọ́n á jẹ́ kéwú gan báwo lẹ́yìn wọn bá wa kéwú ta ni wọ́n èyàn ha Al-Kùránì ẹni ò kéwú èyàn ha hadisi Ànábì lérí ẹni ò kéwú èyàn ń sọlá gbogbo àwọn ọmọ sukùn pátá ní sọlá rúbáwá gbogbo wọn pátá ní sọlá rúbáwá ẹni ò kéwú ẹni àwọn fún yẹn bá wa kéwú gan kí ni wọ́n á ṣe ah, èmi àwọn máa ń tẹ́ gbé kéwú ẹ̀yà gbà tí ì kájà ń bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nù yóò dèrò tẹlifíṣàn èmi ò sì mẹtàn èmi ò mẹrin èmi kàn sí sí ọlọ́run tèmi lọ ni èmi ń pàṣẹ tèmi lọ ni kájà wá ń ṣe náà lọ́lọ́run yí àwọn tí wọ́n mọ̀ tẹ́wọ́ gbàṣẹ́ àwọn tí wọ́n tẹ́wọ́ gbàṣẹ́ àwọn tí wọ́n tẹ́wọ́ gbàṣẹ́ ntẹwọ gbase yọrọ agbẹ ntẹwọ gbase náà gbogbo ẹfi adaba yìí nisi yọ awọ bi tí wa ẹ bá débi lọ́dún mẹ́ta sẹ́yìn tọba débi yóò níbi kọ abẹ kọ yọ dàbí ẹni pé wọ́n hú yìí tó kó mbẹ́ wọ́n wá gbé ayébó ti rí kàn pẹ̀sẹ̀ ìdìgbà téèyàn bá sọ̀rọ̀ ẹ̀dìdàkudà ti ń lọ owó gògógùn kọ́lọ́hún tó bò láṣìírí o pẹ̀sẹ̀ ìdìgbà téèyàn bá dún bára àtàlágbé lọ́dọ̀ àwọn alárúbáwá ń sàgbé ní ṣe bára kọ́lọ́hún tó bò láṣìírí débi ká wòjọ́ yẹn ni pé àwọn kan wà nù àwọn àgbàlagbà ń lu iná tí wọ́n ń sin lọ́hùn tí wọ́n mọ́ lárúbáwá rí tọ́lọ́ sí dùn tiwọn sẹ́yìn ní kí n máa lọ bẹ́ẹ̀ ládùúgbò àgọ́ tó fún mi lówó ni èmi náà mo bá sẹ̀mí lọ lọ́wọ́ dùn tìmí sọ́lọ́wọ́ wa dùn ni ọlọ́run dùn ká dúpẹ́ fọlọ́ ni o dúpẹ́ fọlọ́ ni gbàtọ́ yàtà ń bá bọ̀ bẹ́ẹ̀ ni mọ̀nà bá wáyé pé conference ta sí ǹjẹ́ fifteen ká sí àbí fifteen kọ́ nígbà tí kìnìyà ń lágbára yẹn mọ̀nà wá pé àṣeyìk ẹ̀yà ká ní bẹ́ẹ̀ ní sòdodo fún gbogbo yẹn yìí tí gbogbo yẹn ń gbọ́ káàkiri àfáàsùn náà wọ́n ń gbà náà gbogbo àwọn tí wọ́n ń dé yìí ṣẹ̀ṣẹ̀ dé ni majority wọ́n bá mi lẹ́nu sẹ́ni majority gbogbo àwọn tẹ́lẹ̀ rí wọ́n bá mi lẹ́nu sẹ́ni èyí yìí rẹ̀ kọ́ lọ́mọ́ bá ṣẹ́ wá jẹ́ ó yẹ kí ẹ máa ń ṣe nǹkan kan tí ọmọ kó gbogbo àwọn tí wọ́n ń sọ orúkọ ẹ̀ sọ yìí jọ táwọn yọmọ rí pẹ́yìn nìkan kí ẹ sọ̀rọ̀ ẹ̀ òun ló bí conference nínú tó bí conference nù gbà wọ́n láwọn àfáàsùn náà kúlù wọ́n láwọn ọmọ ìjọba bẹ̀rẹ̀ conference ibi láti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú àwọn afáàtà àpéjọ náà professor alaro wà ńbẹ̀ professor kakuri wà ńbẹ̀ dr saraf lukumasun gbadebo òun náà wá jọ náà àpè wọn wọn sì wá ìlànà yẹn ti bẹ̀rẹ̀ pé àwọn afáà owó ni àwọn afáà súnà la hàn yín o àwọn afáà súnà àwọn àwọn la o àti wàá bẹ̀rẹ̀ sí sínú dr kosim badmus àwọn ni wọ́n ṣe chairman ṣe kan náà àwọn chairman yẹn sheikh fata isani wa sheikh wa najimudin afidahullah sheikh fata isani afidahullah ogun ọlọ́wọ́ abẹ́ ìjọ náà gbogbo abá súnà lakójọ síbi ìjọ náà kọ́lọ́wọ́ gbà ní bàdà ó ti di pé kíní yẹn lágbára ńlágbára gbàtí ọmọ di méjìlá kankan ọlọ́run bá sọ di international mọ́ wa lọ́wọ́ ẹ wò tó ọlọ́run lérí wa wọ́n sọ́nu Ramadan akànbẹ́bẹ́rún sọ kíndìrì kan wá ẹ̀wọ̀ lásìkò pandẹ́míkì wọ́n bá ní à ìtẹ̀sí gbogbo ètò yíyọ yàtọ̀ sí ti international ẹ̀fín nǹkan díẹ̀ kún ní ẹ̀ sọ́ọ́ international bí àwọn àdàbí eré sódì àbíòdì sódì àbíòdì tí ẹ bá wá sànù ọlọ́run tí ẹ bá sànù ọlọ́run ẹ wo gbogbo èèyàn nílẹ̀ Yorùbá látòkè ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá débi tó yẹ Yorùbá parí ta ni ṣe international conference wọn àtọ́jẹ́ mọ́sùlùmí sọ́wà ẹlòmíì lè máa ṣàjọ̀dún lékéwù rẹ̀ kọ́kọ́ àwọn alárúbáwá àmọ́ pé ẹ fi sọ orí ẹ̀sìn kọ́mọ́ ní nǹkan míì tí ó jẹ́ ju ẹ̀sìn lọ Daaru Naim là kọ́kọ́ lẹ̀ yóò báyìí kọ́dà conference tá a pè tẹ́tẹ́ náà ti ń jẹ́ national conference wọn náà tí ó wàá kó gbogbo yìí ríṣiríṣi jọ kì í sábà ṣẹlẹ̀ ká tó wá sọ pé international tó wá kó gbogbo níta ń ṣe yẹn ìjọba ní ń se àwọn ọmọ ni wọ́n ń ṣe ọlọ́run wa lò wá sábàbí iṣẹ́ tí gbogbo mùsùlùmí nàìjíríà ó ṣe dárò náà èmi nìkan ni wá sí ọlọ́run nìkan lọ́mọ bíi ti tó ọ̀rọ̀ ẹ̀ kì í ṣàwa náà bẹ́ẹ̀ tú lèmi bóyá lẹ́yìn bá kọ́ bọ̀ owó táwa náà sì ń sówó díẹ̀ ni ẹ̀hàn pé bọ́lọ́mọba ti fẹ́ lóyìn fún nǹkan gbogbo ọ̀nà tí ọgbà rọrùn ọlọ́run ṣe kínní yóò ṣe àwa gan sí àwọn òpin sáwà láti ń ṣe léyìí ẹ̀rọ àwọn kálíbà tó jókòó lókè òun ni gbogbo àwọn alárúbáwá kọ́ wọn òun jáde nù wọn tí ìjọba nù wọn ọba mọ̀ wàkílù ìṣàlá sọlọ sàlámìyà tó wá níjó nìyẹn dr anasi tí ọwọ́ àtúgbò yẹn ń pariwo káàkiri tí a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ní gbogbo Saudi Arabia nàmbà tù nù. No mínísítà nìkan lọ ṣáájú ẹ̀ mínísítà lọ òun ní darí gbogbo ẹ̀sìn Saudi Arabia òun nù ẹ̀sìn ní Saudi ò nàmbà tù nù àwọn yẹn ò lè jáde ikíburu sàlọ́nù má ṣe kíni tẹ̀kọ́ má sáyìn ikíburu sàlọ́nù náà sáyìn kó tó jáde tọ́lá àwọn ẹ̀mí àwọn tí ń jẹ́ mi Saudi gangan níbi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn nù kò sẹ́lómi àwọn nù. Àwọn nù ní ọmọ ti lọ gbé ní airport tí mo pàdé agbèsè hòtẹ́ẹ̀lì láti hòtẹ́ẹ̀lì ọwọ́ adáàrú mi láti dáàrú mi tó padà sóòtẹ́ẹ̀lì kò tẹ̀bi kankan mọ́ tó fi lọ gbogbo ìrìn àjò ẹ̀ rádíẹ̀sì bulu sí rádíẹ̀sì kejì náà kọ àwọn àwọn ẹ́mbàsì wa bá a ní <laughs> ẹ́mbàsì wa ṣe kí ni wọ́n wá pa àwọn jẹ́ àwọn jẹ́ ẹjẹ́ ń bẹ ní lórí kótó dé kan ẹjẹ́ ẹjẹ́ ń pè mí wọ́n ti lọ ṣètò protocol ṣètò gbogbo ẹ̀ mú ní à mí náà ní protocol sáwà làwa sí ní àbọ̀ náà tí wọ́n bá wá wo bí ẹ ti ń sọ̀rọ̀ mi láyé àti bí ẹ ti ń bà mí ló kọjá láyé èyí ò tún lè sọ pé irú àṣeyọrí òpin mo tún lè ṣe àbá àdéhùn búlẹ́rì social media tó fẹ́ mi ìrùkọ́ wa sọ wà ní àbá tí wọn máa bu ojoojúmọ́ ni o pélé yìí bá bu tọ́ bá sọ dé àwọn eléyìí ó gbé wọn tún bu <laughs> ó sì gbàgbé ibi kí wọn wo kíní wọn máa gbé wọn kíní ó ti dọ̀rọ̀ Ọlọ́run wọn sẹ́nu kí wọn máa jíṣẹ́ lọ bí wọn ti ń jíṣẹ́ wọn tó ní nǹkan sì ń segin ni ní ń dá ní ń dá ní ń dá ẹ múra o. ó fi ọmọ kéékèèké tí wọn bá fẹ́ kí wọn rí àwọn níbi Facebook tí wọn ò rí wọn Imran Eleha àwọn ọ̀nà ọ̀gán tọ́ba ti tọ́pìkì pé Imran Eleha àwọn yóò ṣe kí ni òun náà mí kí ni mọ̀nà ọlọ́run ọlọ́run jẹ́ alálùbáríkà o ọlọ́run jẹ́ alálùbáríkà o ọlọ́run bá sẹ́yìn alálùbáríkà bíi ti rí nù gbogbo alùpùpù ní ọmọ nà ọ sẹ́mà bá ga tó léso tẹ̀sù rẹ̀ wá dáa tó dùn kálukú ọmọ lẹ́gìmọ̀ láti mú un bó ti rí nu ẹni tí ó kún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó lọ kásì yọ wà ẹni tí ó máa legi máa kó tó rí yọ wà ẹni tí sọ jábọ̀ fún tí ó kàn mú tí ó yọ wà yọ wà gbogbo àwọn tó wá káàkiri ayé gbà yẹn èèyàn lu wọn ni wọn àbádọ́wá láti yàtá ìrí yẹn á lásán àfàgbà mínísítà mẹ́rin ló ti jẹ́ yìí ó tún wá wà ní house ti federal lọ́dọ̀ àwọn aráàlá kiri yẹn ńláńlá ni wọ́n bẹ́ẹ̀ la ọmọ mufti gbogbo sáré náà sọ̀rọ̀ mẹ́ẹ̀ ní ọmọ nǹkan ní ọmọ ọmọ mufti yẹn ni Dr. Afla Khalili bíbí inú mufti kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ni ó tún mú lẹ́tà pé bàbá ní kò wọ́n fún mi lẹ́tà bàbá pé mufti ní kò wọ́n fún mi lẹ́tà yìí fáwọn kiri. dárò rẹ̀ níta bẹ̀rẹ̀ bí kò sówó epo tán ẹ dáwọ́ epo á sì yí á sì yí ẹ omi tó lọ wá bá wa sùn dé ẹ wá sí tán ẹ lọ́ta pọ̀ ó lọ tó ṣe ní pọ̀ àwọn tí inú ọmọ bí ó ṣe kíni inú ń bí ẹlòmíì pé a Imran Imran ìṣèjú ẹlòmí wò pé a ọmọ mi ìṣègbè rẹ ẹlòmí ò ní a ọkọ kéwù ẹlòmí ò ní a kílásímẹ́tì ni wa ẹlòmí ò ní a èmi ìṣègbè rẹ eréṣiríṣi eréṣiríṣi ìdí wọn máa wí ọ̀tọ̀ ìdí bẹ nù wọn ìdí wọn máa wí ta ọ̀tọ̀ ìdí bẹ nù gan dídí ń jà kò ní sọ kò ní sọ àfi kí yẹn máa bá tiẹ̀ lọ Daaru Naimi yìí ní sinmi Ọlọ́run wa sọdá bó ti sọdá yìí ẹ jẹ́ pé alihamudulilá jẹ́ pé alihamudulilá jẹ́ pé alihamudulilá nígbà tí mo kàn rí pé òní ni ìpìlẹ̀ ètò tuntun mi toríjọ́ tá a bẹ̀rẹ̀ ẹ̀yìn àwẹ̀ náà la bẹ̀rẹ̀ Sunday tó wálé yín la bẹ̀rẹ̀ ìjọkíjọ́ tí sunday bá ti wá bẹ̀ lẹ́yìn àwẹ̀ yẹn náà láàmú fi ka ọjọ́ tá a ṣe kíni tá a ṣe kọjá fi kọjọ́ tá a ṣe kọjá so ọlọ́run kọ́ gba ní bàdà o ọlọ́run kọ́ gba ní bàdà o ọlọ́run kọ́ gba ní bàdà gbogbo àwọn tó wá dúró láti gbà náà tóbi dàsìkò tá a wà yìí tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n sì dúró déédéé nígbà tí wàhálà ṣẹlẹ̀ wàhálà kan ṣẹlẹ̀ dárò jọ́sìn tí gbogbo ẹ̀ wá ń mì àmì ra wa bá mi fi ṣéèkì nìkan kìnìkan mo ní àmì ra ẹ lọ fọkàn yín balẹ̀ gbogbo ń tá a bá gbèsè rí òdodo yóò fì ní kò ní ṣubú bíbí ní ṣe ń fi hùn ní jásí pọ́lọ́hún míyàn wò ẹnì kan ò sì kọjá àmì wọ́ ọlọ́run wọn aláwọn kan ọ̀wá mọ́ ní gbogbo ẹni tí ọba wa mọ́ ẹ má kéṣe o ẹ̀yin méjì lẹ ń bẹ dárú èèyàn wà èrò sí wà ìmọ̀mù rántí níjọ́ tí mo sọ yẹn rántí ẹjọ́ wa bá mi yọ̀nà gbogbo ẹ̀yẹ ìyẹn ńlá wa bá mi pé ṣe ìkàmọ́ ni àkó lè tó bá wọn ọlọ́run mi wàá wò ni yóò sì lópin láìpẹ́ wọ́n wá ní ẹ má dààmú ara yín iṣẹ́ ọlọ́run ní jẹ́ ẹni ọlọ́run bá fẹ́ fi mọ̀ náà dáhùn ẹni tọ́lọ́run sì fi mọ̀ náà kọ́ lọ́ọ̀bù mi wọ́n kí ni wàhálà mi mo sì ní má dààmú ara yín ẹ̀yin méjì lẹ̀ ń wá bí èèyàn wà èrò sì ṣe kí ni èrò wà mọ́lẹ́yìn èèyàn ẹ̀ dùn àwọn èrò ń wọ́ káàkiri náà ni tí wọ́n bá wá wá dárú wọ́n tún wọ́ lọ sí ibẹ̀ náà ò lè bèrè yóò tún wọ́ lọ bùnmí o èrò ni o kì í ṣèyàn èrò ní kì í àwọn èèyàn bẹ́ẹ̀ dárú nísìnyí gbogbo àwọn tó jòkó nísìnyí ọdún mélòó wọn ti lò bí gbogbo àwọn màmá ọdún mélòó wọn ti lò bí gba àwọn ìmáàmù wọn mọ̀ gba àmọ̀dé láti sàwọ́dí wọn mọ̀ àwọn náà ń bẹ bídì sí àfa yìí náà ti pẹ́ ń bí rẹpẹtẹ àwọn ajé Ismail ní bàbá tó jòkó lẹ́yìn àwọn náà jẹ́ ń wá tipẹ́tipẹ́ a máa kà wọ́n ní lọ́dún méjìlá bẹ́ẹ̀ àwọn tá a jọ bẹ̀rẹ̀ náà ìmáàmù adékun bí a jọ bẹ̀rẹ̀ ni ìmáàmù adékun bí a jọ bẹ̀rẹ̀ ni ajé Ismail a jọ bẹ̀rẹ̀ ni pẹ̀lú ajé Ismail àjọ bẹ̀rẹ̀ ni spíkà tá a fi ń ṣe wáàsí làwọn tọpa débi spíkà wáàsí ti ń dádúgbò wọn ni wọ́n tọpa débi ọ̀pọ̀lọpọ̀ nísìnyí tẹ́ jókòó yìí náà nísìnyí yóò ti wojú ọ̀pọ̀lọpọ̀ yìí ọlọ́dún mẹ́wàá ọlọ́dún méjìlá mẹ́nu yìí kúrò àfa bàbá àti nsọ́sẹ̀lú yìí náà ti pẹ́ ń bí dáadáa àwọn tìrẹ́fù náà àjọ ń bọ̀ láti tìrẹ́fù àjọ ń bọ̀ láti bẹ́lẹ̀ kéésìmẹ̀tì ni àti bàbá wa yìí bàbá wa why go abroad go abroad àfa yìí ṣẹ̀ṣẹ̀ dín ní wọ́n pẹ́ àwọn ẹ̀sẹ̀ dín ní ẹ pẹ́ àwọn ẹ̀sẹ̀ dín ní orí sísá yín ní nǹkan wá àtọkọ sísá yín abẹ́jọ wá ní two thousand and nine ìgbólọ́kọ àǹtí yín àtọkọ yín ti wá seven ẹ̀yin wájọ́ yín nine wọ́n senior mi ò senior yín. èmi ni mo ṣe ìyàwó fún àǹtí wọn àtọkọ wọn èmi làáfà tó so ìdí wọn ọdún wo ni wọ́n ṣe ìyàwó eight thousand and eight mi ni mo lọ so ìdí wọn lẹ́yìn ìgbà táwọn wá kókó ládùúgbò làáfà yìí wá ń wá àáfà yìí ẹjọ́ lágbájá wọn ni àbúrò ẹ̀ náà làwọn náà àmọ́ àwọn náà tún sínú àwọn èèyàn rẹpẹtẹ bí o èèyàn tó ti wà ní two thousand and nine so sínú àwọn èèyàn bí o sínú àwọn èèyàn ẹ sínú ọyìn ni sínú ọyìn ojú kan àbáyé náà ti gbẹ́ bí o wọn náà wálé kéwúrí àwọn méjì ni àbí tí ìyá yín kó yín wájọ náà ìyá wọn ló kó wọn wá fún mi àwọn méjì ni kéjì rẹ ń kọ́ ẹgbẹ́ dání gbé ọdún wo lẹ́yìn wọlé kéwọ́ ọ̀ràn ti mọ́ àgbàdé àgbàdé sí ọ ọlọ́nkọ́ gba ní bàdà ọlọ́nkọ́ gba bàdà rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alayna ya maulana innaka anta tawwabur rahim wa'fu 'anna waghfir lana anta maulana fansurna 'ala al-qawmil fáàjì àmì olówó òdi òbí ara àwọn tá a jọ bẹ̀rẹ̀ ni àwọn ẹ̀yẹn náà fi là ń sálẹ̀ wọn a jọ bẹ̀rẹ̀ jọ náà pẹ̀lú wọn olówó òdi òbí àbújá mẹ́ látọ̀dún yẹn bita wa bá kéwú dé sóràtù Yunus sóràtù kí mo aya sixty two pẹ̀lú abákéwúdé bẹ̀ láti wá fi kéwú kó yàn wá ní kùn lélẹ̀ á kàn tọ́ kéwú díẹ̀ gbàdújọ́ mẹ́jọ láago mẹ́jọ àbọ̀ pẹ̀lú ògùn ọlọ́run iṣẹ́ wa bẹ̀rẹ̀ sam àmọ́ ẹ̀já tọ́ kéwú díẹ̀ náà àfáwọ́yá. أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون نعم ألا إن أولياء الله ألا إن أولياء الله هم يحزنون gbogbo àwọn àfáà súnà pátá tí ò sí àyàfi láàrin wọn wọ́n gbà pé àwọn èèyàn kọ́ máa bẹ láàrin àwọn èèyàn tí wọ́n máa jẹ́ awliya Allah wòlíọ̀rọ̀ wọn gbogbo àbá súnà pátá láì sí àyàfi láàrin wọn wọ́n gbà pé láàrin àwọn ẹ̀dá tí ó máa bẹ lórí ilẹ̀ o àwọn àkọ́ máa bẹ láàrin wọn tí ó máa kí ni wọlé ọlọ́run tọ́ ibo ni ìyapa ẹnu ti wá wáyé ìyapa ẹnu wá pọ̀ níbi tó ti wáyé ìjà àwọn tí ó máa jẹ́ wọlé ọlọ́run yìí ìjà àdá wọn mọ̀ pé lágbájá wọlé làkàtìgbè wọlé yìí ìyàpọ̀ ẹnu wà bẹ́ẹ̀ o àwọn èèyàn kan níbẹ̀ ni á dá wọn mọ̀ táwọn mọ̀ pé lágbájá yìí wòlé ọlọ́run ni kí lẹ́ẹ̀ fi dá mọ̀ wọ́n lẹ́ẹ̀ máa dá mọ̀ bí ìbàdàtì ó di méjì wàbí kàràmẹ́tì ó di méjì ẹ máa dá mọ̀ pẹ̀lú ìbádà tí bá ń ṣe ẹ sì máa dá mọ̀ pẹ̀lú kàràmà tí bá ń ti ọwọ́ ẹ̀ jáde tọrẹ ti rí inú àdìsí ni pé ẹni tẹ́mi ọlọ́run bá fẹ́ràn ìdí ọwọ́ ìdojú ìdẹnu ìdẹsẹ̀ tọ́ba fẹ́ kíní kèmí ọlọ́run ọmọ sí kíní ìdí ń bá fẹ́ tọ́lọ̀ bá bá fẹ́ òun délé ìlú jẹ́ wòlíì àwọn kan ní rárá a lè mọ wòlíì láàrin wa ǹjẹ́ bó kí ló dé wọ́n ní wòlíì ẹ̀túntún méjì ló ní bàbá mẹ́túntún kan kò sọ́nà tá a gbà mẹ́túntún ẹlẹ́ẹ̀kejì kí lẹ́ tuntun àkọ́kọ́ ẹnì yóò fẹ́ràn ọlọ́run gbogbo tó yẹ kó ṣe bá dà pátápátá yọmọ sí kínní táwa náà máa rí bí ah, lágbájá yìí fìrùn sí lágbájá yìí sùn sí náà lágbájá yìí sùn lè lágbájá yìí sùn kúrọ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ pátá àbàlọ́wọ́ rẹ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ kejì acceptance ọlọ́run pé ah, ah, lóòótọ́ òun ṣe tí mo ní o ṣe ṣe mo wá gbà ọ́ lọ́rẹ̀ wọ́n là lè mọ̀ yìí o torí kò sọ́nà tá a gbà mọ́ pé aha ìjọ bóun ti fẹ́ ọlọ́run ìjọ lòun fẹ́ òun náà wọ́n ní torí náà ń kọ́ ẹni eré láàmà máa àlèmọ́ wò ni ẹni eré láàmà sí kíni láàfin lágbájá yìí ẹni eré ni torí ọlọ́run wá gbà ní wòlíì kò gbà ní wòlíì kò kílíà sí àmọ́sẹ́ tí ń sèwọ̀n iṣẹ́ eré ni a máa pẹ̀lú wọn ní kíni jẹ̀mọ́ ẹni eré ọlọ́run kò sí wá lẹ́ni eré o a sì bẹ́ ọlọ́run kò sí wá ní wàlíì rẹ̀ ọlọ́run kò sí wá wàlíì rẹ̀ tọ́ àwọn alùsùn náà lọ́sọ̀ yìí wọn lọ́dọ̀ àwọn oníṣúfì tí wọ́n tún yàtọ̀ wọn àwọn súnfí yàtọ̀ fẹ́ẹ́ tó yàtọ̀ pé àwọn súnfí náà ń kara wọn kunu alu sunna wal jamaa àmọ́ mẹ́ni àjù tí wọ́n tún yàtọ̀ gédégédé wọ́n kara wọn kú ni mẹ́ni àjù wọ́n yàtọ̀ gédégédé tó lọ́dọ̀ oní súnfí àwọn tó láwọn tí a ń pè ń wòlíì lọ́tọ̀ mọ sọ nínú àwẹ̀ níjọ́ ní kọ́dà wọn láwọn àdìsí tí ń kọ́ wá tí ń sọ̀rọ̀ kútùbù gáúsù tí ń sọ̀rọ̀ gáúsù tí wọ́n sọ̀rọ̀ kútùbù sẹ́rẹ́ àwọn tí wọ́n pè ń kútùbù ọ̀tọ̀ àwọn tí wọ́n pè ń gáúsù ọ̀tọ̀ àwọn àbùdálù ọ̀tọ̀ àwọn àdìyálù ọ̀tọ̀ ó kọ́ tí wọ́n nínú ni wọ́n láwọn kan ti ń jẹ́ kútùbù wọ́n láwọn kan ti ń jẹ́ gáúsù wọ́n láwọn kan ti ń jẹ́ bádàlì wọ́n láwọn kan ti ń jẹ́ sẹ́yìdù gbogbo wọn náà ara àwọn wòlíì ọlọ́run ni wọ́n ṣe kíni ni wọ́n wà wọ́n sì láwọn kútùbù oníye wọ́n jẹ́ àwọn gáúsù oníye wọ́n jẹ́ àwọn bádàlù oníye wọ́n jẹ́ àwọn sẹ́yìdì sẹ́yìdì sẹ́yìdì oníye wọ́n jẹ́ gbogbo nǹkan yìí náà àwọn náà fi tì sábẹ́ tí wọ́n ń pè ní wòlíì ọlọ́run wọ́n sì mọ wòlíì tí ó dàbí wèrè wòlíì tí ó nọ́mà wòlíì tí ò ní nọ́mà gbogbo wọn yẹjọ́ ara wọn àwọn tí wọ́n ń jẹ́ bí wèrè tí wọ́n pè wòlíì wà láàrin wọn ló fi jásí pé lọ́dọ̀ òun ní sùn fíhùn ìjẹ́ wòlíì òun gan dàrú ó ti ráwọn àdìsí yẹn wọ́n láwọn àdìsí o kò lè kankan ní orí ẹ̀ kò sẹ́ni lórí àdìsí tó lẹ́nu. so lọ́dọ̀ àtàwọn Sufi ìjẹ́ wo ni tí wọ́n tún yàtọ̀ sí tọ́lọ̀ àtànẹ́bì òun wí kọ́lá àwọn gbàgbé mi àbá ìyàwó níbi ní sàṣìkiri náà orí náà ni ọba mi ní orí káàdì ń gbọ́. يقول ابن القيم رحمه الله تعالى يقول ابن القيم رحمه الله تعالى في المنام المنيع أحاديث الأبدال والأقطاب والأدواق والنقباء والنجباء والأوتاد كلها باطلة على رسول الله صلى الله عليه وسلم. torí àwọn sufila ní ìsìn o ẹ má tara ẹ má jìngìn o wọn láwọn àdéhìí jẹ kó wá lórí pa anabi láwọn àkọ́ máa jẹ kútùbù anabi láwọn àkọ́ máa jẹ gáwùsù anabi láwọn àkọ́ ọ̀yá ká tọ́ kan kọ́ọ̀lá kìnìkan. kọ́ọ̀lá ibn al-Qasim rahimahullah. ibn al-Qasim ọlọ́ba wa kẹ́. Ibn al-Qayyim afáwọn Ibn al-Qayyim ọlọ́bàwà kẹ́yìn sọ pé ní. ahadithu abidal. àdìsí ti sọ̀rọ̀ pa àwọn badal badal badal kí ni mo gbé. àwọn nàgàdì jẹ́ bẹ́ẹ̀ ló sún bí o ìtumọ̀ ẹ̀ jẹ́ sọ́wọ́ yìí àwọn mẹ́sàn-án ní jẹ́ badal. àwọn mi ló gbé wọn làwọn mẹ́sàn-án ló ń máa yé dúró. àwọn mẹ́sàn-án ló sún kí ni. bàbá yẹn dúró mẹ́sàn-án ni wọ́n bí kan bá lọ ìwọ́sẹ̀ kí ni ìwọ́n wà àwọn tí wọ́n ń pè ní abudanu nù àwọn tí wọ́n bí kan lọ ìwọ́n jáde àwọn ni wọ́n di gbogbo ayé gbogbo ètò ayé ọwọ́ wọn lọ́sẹ̀ kínní. níbùnà pàṣẹ mi sọ pé àdìsí ti ń mú wa nípa àwọn abudanu. àtàwọn kútùbù àwọn kútùbù mẹ́rin ni wọ́n mélòó gbogbo mẹ́rin ni kútùbù ọ̀jẹ̀ mẹ́rin ni torí erigun mẹ́rin láyé ní lọ́dọ̀ wọn kútùbù kọ̀ọ̀kan yóò di erigun kọ̀ọ̀kan mú àwọn àkìtàbù ọwọ́ ka àwọn gáúsù gáúsù gáúsù kan ní máa ń lògbà lásìkò tiẹ̀ bí gáúsù kan bá lògbà lọ́wọ́ tí ọba parí gbà gáúsù mi ò ní lògbà gáúsù ni gbogbo àwọn wòlíì wà ní abẹ́ ọ̀hún nukọ̀bá awù ṣe é ráwọn tí gáúsù ránṣẹ́ ni wọ́n ń pè nukọ̀bá awù tí gáúsù bá wà báyìí yọ̀ wá láwọn nukọ̀bá awù ní abẹ́ àwọn náà èèyàn ni wọ́n bí àwọn sẹ̀mọ̀ nísìnyí àwọn abúgbálẹ̀gbẹ̀ pírẹsidẹ́ntì sẹ̀mọ̀ pé èèyàn ni wọ́n àwọn mínísítà kan farabalẹ̀ fún wa àtàwọn gómìnà bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn àwọn kútùbù àwọn abudulayi wọ́n farabalẹ̀ fáwọn olùkọ̀báwò tọ́lá àwọn olùkọ̀báwò yẹn ni asọ́mọgbè fún gáúsù. àwọn onújàbáwò àwọn onújàbáwò yẹn tàbí mínísítà láàrin àwọn wòlíì ọlọ́run àwọn máa ń pọ̀ àwọn onújàbáwò wọn pọ̀ náà. àtàwọn wọ́tìdù àwọn àwùtáàdù àwùtáàdù ìtumẹ̀ làwọn bí àwọn mínísítà mínísítà mínísítà náà àwọn wòlíì. gbogbo àdìsí tí wọ́n mú wáyé pátá àdìsí bátìlà ni kò sí tọ́lọ́ láti ẹ̀ àdìsí rọ gbogbo ẹ̀. wà á kọ́ ọ̀gbùnmá bí ha láàrín sùpò àyàṣà fàìlà bí ìmọ̀ ìbùdàrà kúlàmà máa tọ́jú mẹ́nu àbùdàrà bọ́ọ̀rù máa àdàwó wọ́jú là ń àbọ̀. nínú àdìsí tẹ mú wa tó àdìsí ń kà. láàrín wọn là wọn sọ pé gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má bu àwọn ará ṣáàmù o nínú àwọn bádàlù bádàlù tí mo ní mẹ́sàn-án ni wọ́n wọ́n pọ̀ láàrin àwọn ará sáàmù o. sẹ́mi ọ̀gẹ́ mọ́tò pé tí bádàlù kan bá kú mo lémi ó ṣe kí ni. ànábi ni wọ́n là ànábi ni kúlàmà máa tàbí ni òun bádàlù bí bádàlù kan bá jáde láyé láàrin wọn. ọlọ́run ó gbé bádàlù ní ìdìde tí ó bọ́ sípò rẹ̀. ọlọ́run gbẹ́lu mi jẹ́ pé mo sọ́mọdé kan òun náà nù náà àdìsí mọ̀kọ́tì oníkọ̀ lálàáfíà àdìsí ọ̀làlàáfíà ni àdìsí ọ̀làlàáfíà ni gbogbo àwọn àdìsí ọ̀pọ̀ gan àdìsí kútùbù bàdàlù ọ̀sọ́bì tó wà bẹ́ẹ̀ àwọn àdìsí kútùbù bàdàlù gan oṣù wọn ládìsí ẹ mẹ́rù pàwọ́dà wọn ṣe o mẹ́rù pàwọ́dà ni o sóbù ọtí pọpọlọpọ àwọn àdìsí yẹn dọ̀yìn ìfà kí ni mo pé àdìsí ọ̀làlàáfíà ni omi mọ̀kára ni àhàdìsí mọ̀kára ni omi mi kò ní sánàdì kan tó lálàáfíà kankan bígbà tí yẹn kàn hun ọ̀rọ̀ jọ tó fi sànàbì ní ẹnu láti fi débi tó ń ṣe kíni ti ń lọ ti ń lọ náà sẹfẹ kàdísì mí ni ọdọ kakura ni kakura ni mo ti ṣe ṣáàṣì ni mo ti di pẹ́ẹ́dípẹ́ lé léyìn o. àlá iná àwùjá àwọn náà. àwọn tí àwa wá mọ̀ ní wòlíì ọlọ́run ẹni ire làwa mọ̀ kí mọ́lá mọ̀ kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ lọ́ba mi ka àdìsí anabi wa Muhammad ti ń sọ pé ní ẹrú ò ní súnmọ́ ọlọ́run tí ó dùn mọ́ ọlọ́run ju tí ọlọ́run ọba ṣe ní ọ̀ràn èèyàn fún lọ bọ́wọ́ wá sí ọ̀ràn èèyàn tán yóò máa súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn nàwáfì tí bá wá ń súnmọ́ pẹ̀lú àwọn nàwáfì títí tọ́lọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ bọ́lọ̀ ń bá wá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ní wàá dojú rẹ̀ ìdí ẹsẹ̀ rẹ̀ ìdẹnu rẹ̀ وما قرب إلي عبد بشيء أحب إلي مما افترضته عليه anabi lọ́lọ́ ń sọ fún òun pé ẹ máa gbọ́ o pẹ́rù mo ní súnmọ́ òun pẹ̀lú nǹkan kan tí ó dùn mọ́ òun ju tóun ṣe ní ọ̀ràn èèyàn fún lọ. kàn. ẹ ìpìlẹ̀ àdìsí ònu ẹni bá bá wòlíì mi ṣọ̀tá wòlíì mi ẹni bá bá ṣọ̀tá mo ti palẹ̀ mọ́ ogun fẹ́ nìyẹn. ẹrú mi ò ní súnmọ́ mi. ìtí ó fi súnmọ́ mi tó tí ó fi súnmọ́ mi tó dùn mọ́ mi jù ìtí mo ṣe lọ́ràn yẹn fún ni. tọ́ba wá sí ń tọ́jọ́ ọ̀nà yẹn tán yóò tún máa wá ṣàlékún pẹ̀lú àwọn tí ń jẹ́ náfìlà títí tí fi nífẹ̀ẹ́ tẹ́ bá wò nísìnyí iye tó bẹ̀ o tẹ bá wà ní O ọlẹ́rù mi ọmọ súnmọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ yẹn tọ́ba parí ọ̀rọ̀ yẹn yọ máa súnmọ́ mi pẹ̀lú kíní sẹ́mi àpẹ́rù yẹn súnmọ́ náà èyí kan nù ọlọ́run wá ní àtà òṣèpá o títí tí fi nífẹ̀ẹ́ rẹ̀ sẹ́mi àpẹ́rù nígbà tọ́ba tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sẹ́mi kóhùn ti súnmọ́ lọ́hùn ní méní ìkejì ni kọ́lọ̀ ń ṣe kíní ó nífẹ̀ẹ́ rẹ̀ sẹ́sù súnmọ́ tóhùn súnmọ́ lọ́hùn á rí àbá àdírí ẹ dá mi lóhùn bọ́lọ̀ bá wá ní mo nífẹ̀ẹ́ rẹ̀ sáà lè máa ibi ń táàmù kíláàsì bẹ́ẹ̀ àdàkẹ́ lómi jásí pé a lágbájá ẹni ire ni torí iṣẹ́ rẹ ti ṣe kí ni ti ṣe àmọ́ ẹnu ọ̀gbá ká ní wòlíì ọlọ́run. ọlọ́run wa ni ti bá wa nífẹ̀ẹ́ rẹ̀ ńgbà náà. ìdè títí ọmọ fi gbọ́rọ̀ ìdójú ọmọ fi rí yín dọwọ́ tí ọmọ fi mú nǹkan yín dẹsẹ̀ tí ọmọ fi rìn ṣé rí pé kéèyàn tó péye wúlí nísìn ẹgbẹ́ kìíní ó kìlí àti tá lè ṣe ẹgbẹ́ kìíní fún mi ẹ ìbádà ti ń sìn ẹgbẹ́ kejì ọwọ́ akílí à kílẹ̀ ẹgbẹ́ kejì aha sẹ́ni fi ń dín wí òye yìí kílẹ̀ ẹgbẹ́ àkọ́kọ́ ìbádà tó wù sí kí lẹ́gbẹ́ kejì àkọ́kọ́ lè ṣe kí ni ẹlẹ́ẹ̀kejì ńkọ́ tábà ní sọ́kọ́lá wájà wòlé ọlọ́run ìtumọ̀ ẹni pé méjèèjì ṣe kí ni ó kílẹ̀ àti wa ntí ọba sì kílẹ̀ àti yàn kílẹ̀ yàn sí ọlọ́ni àlá ẹ̀jẹ̀ sọ fún iná àwòlíyà àlá àgbà pé wòlé ọlọ́run láàrin wa káfíńtà ti bá ṣe lọ́wọ́ bíkìlà ti ń ṣe lọ́hùn wẹ́dà ti ń ṣe lọ́hùn àfáà ti ń ṣe bádà ẹlẹ́yà ti ń jọ́sìn ti ń ṣe gbogbo ẹ̀ ẹni rí ní ọkọ̀ ṣùgbọ́n náà wá gbà kọ́ gbà á sí kíní tọ́lọ̀ bá gba ti káfíńtà tí ọgbà ti àfáà káfíńtà ò ní wuli àfáà yìí ṣe bọ́lọ̀ bá gba tàgbẹ̀ tí ń roko lóko tí ọgbà tàfáà ti ń ṣe wáàsí àgbẹ̀ ń di wòlíì àfọwọ́sí ò sí kíní kọjá wòlíì kọ̀wá sí ń tóbi yé wa pọ́lọ̀ ń ṣe kíní tètè lágbájá lọ́gbà tètè lágbájá ni òsè kíni ni ọgbà sítáǹdì àwọn àfàsùnà lọ́pọ̀lọpọ̀ nù eré ọ̀rọ̀ ti jẹ́ wòlíì láti pè yẹn wòlíì fìdí lágbára díẹ̀ a lè gbélé ni ọlọ́run a lè gbélé ni ire a lè gbélé lẹ́sìn sẹ́gẹ́tì mi tọ́lọ́run náà fi rẹ̀ ti sọ́dọ̀ ọlọ́run ẹni ọlọ́run nù ínsẹ̀sì ẹlẹ́sìn nù gbogbo tí ń sìn wọn rí ni ẹni rí nù lágbájá ẹni rí ni lágbájá ó fẹ́ràn ọlọ́run lágbájá ọlẹ́sìn lágbájá èèyàn dáadáa ni gbogbo yóò lálẹ́ wí àmọ́ láti sọ pé lágbájá ká sọ pọ́n pé wòlíì bí ìgbà tá a sọ tójú òsèkínní ojú tó ẹgbẹ́ kan kò tó ọlọ́run aláwọn wòlíì hùn náà alá. ọba mi láwọn wòlíì hùn la khawfun alayhim kò síbẹ̀rù fún wọn. wọ́n ò sì ní banújẹ́. Ìbẹ̀rù kí ni ò ní sí fún ọ? La khawfun alayhim. Ọlọ́run ní kò sí bẹ̀rù fún ọ. Ìbẹ̀rù kí ni? Hmm? Ìbẹ̀rù kí ni? Sẹ́rí ìbẹ̀rù bẹ̀rẹ̀. Kò sí bẹ̀rù kankan láyé o. Ibi tí bẹ̀rù ti bẹ̀rẹ̀, ìjọ tó bá kú. Tẹ́lómi bá fẹ́ kú ẹ̀rí tí ọmọ pariwo tí ọmọ yàgbé ara ìbẹ̀rù lóde ìbẹ̀rù wa ń bẹnu sáré pẹ̀lú sọ́àlù munkar wan nakir ìbẹ̀rù bẹjọ́ àlìkìyàmá pẹ̀lú ogun tá a máa là sẹ́rẹ̀ tọ́ba jẹ́ wòlíì ọlọ́run tọ́ba jẹ́ wòlíì pátápátá ẹ jẹ́ ń sọ̀rọ̀ lófin yìí gbogbo ìbẹ̀rù jọ́ kú ìbẹ̀rù sáré ìbẹ̀rù jọ́ àlìkìyàmá kò ní kàn ọlọ́run ó fi ní kíni láyàbalẹ̀ gbogbo tí ọmọ adéjọ́ tí ọba kú yọ kàn máa rẹ́rìn ni bí màláìka kú ti ń gba sọ ti ń gbẹ̀mí lára èèyàn ti lágbára tóun tí ó fi yọ ẹ̀mí ẹ̀ta kò ní segin kò ní mọ̀nira ìtumọ̀ aláàkáwó fún àlehìn ìtumọ̀ ẹ̀nu wàlá ń wí àṣànú náà wọn àwa ní banújẹ́ ìjọ àlìkíyàmá ìjọ banújẹ́ ni ọlọ́mọ bá wa nújẹ́ yá má tẹ̀lé hálù kó ń lọ mọ́rúdí àti amárùdọ̀ àti. yá ayuhan nasu taqu rabbakum. Hmm. إن زلزلة الساعة شيء عظيم نعم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت أبا رجال القيامة ẹni tí ń fọmọ lọ́wọ́ yàn lọ́wọ́ yóò sọ ọmọ nù báyìí. oyún tó wà nù sì máa jábọ́. ẹ ra àwọn èèyàn tí ọmọ ṣe bí ọmọ tí. wàhálà mú wọn ò mutí o. ìyá ọlọ́run níjọ́ náà ló ní ọlọ́mọdé rúbà wá jọ́ náà àwọn ọjọ́ bẹ̀rù nù ni ẹni bá jẹ́ wòlíì ọlọ́run níjọ́ náà la khawfun alayhim wala hum ọlọ́run wá láwọn wòlíì òun òun fẹ́ júwe tẹ́ẹ̀fì mọ̀ wọ́n alẹ́dínà àmọ̀nù làwọn tí ìmánì wọn yẹjú kí wọ́n lọ yẹjú kí wọ́n lọ yẹjú sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn pé wọ́n lè láwùjọ wa yìí wọn ò ní mọ̀ nìkan gbogbo àwọn tẹ́lẹ̀ jẹ́ ń ṣe òun ní sí ewu òun ní kíní kan kíní kan iṣẹ́ àwọn nǹkan burúkú tó wà wọn yẹn mọ̀ pé wọ́n ṣe mú mi ni oògùn tí babaláwo ní ń bẹ lọ́wọ́ wọn ègbè tí babaláwo ní wà lọ́wọ́ wọn olúgbòhùn tí ò sí babaláwo wà lọ́wọ́ wọn sáwọn tá a gbé wọn nínú ọlọ́ni alẹ́ dín náà á mọ̀nù sáwọn eléyìí ní má ní báyìí dá àwọn eléyìí ṣe mú mi nìyí ọlọ́run wa ní wà kánú yẹ tẹ̀kú náà gbogbo tó ń bá ní wọ́n sá fún ni wọ́n ń sá fún tó ń bá pa wọ́n láṣẹ wọ́n ń ṣe sẹ́ni tí ń ṣe sì náà bẹ̀rù ọlọ́run èwo nú àwọn wòlíì ti ń pẹrẹ ń wòlíì ti ìbò fi olóbi sùn ẹ sọ ẹ sọ sẹ́yìn tẹ́ ń ayé wòlíì tẹ́ ń bobi sadíà tí ó sùn ti sẹ́wọ̀n mọ́jú wà yẹ tẹ̀kú náà dà ìbẹ̀rù ọlọ́run dà sẹ́ẹ̀dì ẹ̀rẹ́ tó bá ní ròrí àwọn sufi jẹgẹjẹgan sufi jẹgẹjẹgan mo pé o ẹni bá ní ròrí wọn la kẹfẹ́rí pọ́nbélé lélẹ́yìí o kí ni mo pé ẹ mọ̀ pé ìlànà ìtìhádù wà lóhùn kí ẹ máa rí gbogbo nǹkan lẹ́yọ̀kan kó sì gbà gbogbo nǹkan ẹyọ̀kan náà ni kófòrò ọ̀sẹ̀rẹ̀ akbar kófòrò wà kúrò jù náà lẹ́la kí ẹ máa gbà gbogbo nǹkan ẹyọ̀kan náà ní ẹyọ̀kan gbogbo ẹyọ̀kan gbogbo kèfèrí ni. torí bí ń ṣe sìnà kò rí sìnà bí ń mutí kò rí lọ́tí bí n jalè kò rí lónìí bí jìbìtì kò rí jìbìtì ó wà gbogbo ń ṣe ọlọ́run náà ní rẹ̀ orí wòlíì orí wòlíì wọ́n o wọ́n ń ṣe wòlíì o àwọn kírímínà àwọn kí wọ́n tọkọ gbogbo kírímínà ni wọ́n ti ń gọ sábẹ́ ẹ̀sìn wọ́n yìí sí wòlíì kankan ọlọ́ni alẹ́dínà àmànù àwọn wòlíì tó wọ́n jẹ́ múmìnì pẹ̀lú ọlọ́run wòlíì ti ń yẹsẹ́ wò wòlíì ti ń dafa wòlíì ti ń gbẹ́bọ wòlíì bò ó sínú múmìnì wàkánú yẹ tẹ̀kùn ẹ tí ò kírun kò sínú múmìnì wàkánú yẹ tẹ̀kùn ó sì ní ò sínú múmìnì wàkánú yẹ tẹ̀kùn ẹ tí ń fọtí lọ sí ò sínú múmìnì ṣẹ́ẹ̀sì rí gbogbo tí wọ́n ń ṣe òun wọ́n lẹ́rìí o ẹ̀rí ọ̀dọ̀ wọn ni mo gbé o ẹ̀rí àwọn owó mo gbé hmm. wọ́n gbà pé bẹ́ẹ̀ ọba tí ìdìdàkudà kì í di wòlíì mo dá orin fún inú àwẹ̀ wọ́n ń tara ìlà àkálí máa nu ná mọ́lá ẹ̀kọ́ ń fi fíkìrì yìí ìmọ̀ jìnnà ẹwí. wọ́n lò ní lọ́lọ́lọ́fẹ̀ẹ́ àfikọ́ ya wèrè níbi síkìrì òun lẹ̀mí fi máa gbé wọn wọ́n ya wèrè ní. Ìjẹ̀jẹ̀ á sọ kínú náà dìdàkudà àwọn obìnrin náà ti bọ́ tata wọn náà ń ṣe é. Ẹ máa ń sọ Ìsìláàmù di ẹ̀yẹ o, a ní gbà o, kẹ́ gbọ́ mi yé àwa ò ní gbà o ọlọ́run anábì ní máa tazalu min ummati ta'ifa àwọn kan ò níyàwó níbo nínú ìjọ òun zahirina ala al-haq tí wọ́n takú tí ọlọ́run kó fi wá sínú wọn gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń bọ́ sí erigi tẹ̀ ṣe àwọn obìnrin kan ṣe mẹ́rìkù báwọn yẹn ń ṣe o kíákẹ́ lọ bọ́ sínú jáàbù kẹ́ lọ sí wa kárínà bí wùyó ti kùnà tárìn yín bólẹ́tì ní tẹ̀ ṣe o tárìn yín àìsàn ọmọ ṣe mẹ́rìkù fẹ́yìn àdíjọ́ ṣe mẹ́rìkù ìyàwó ànábì wo Zainabu kìíní Zainabu kìíní ìyàwó oníṣẹ́ mẹ́rẹ̀kù nù wọn. Ah, ah, bọ́lá tí kìíní ẹ̀yàn jáde ẹ̀yìn náà mú máìkì àwọn ṣe mẹ́rẹ̀kù. kọ̀lẹ̀ sí nǹkan kan àwọn ọ̀gá yín nínú sunfi ló bí. kò sínú Islam wáyé o kò sí mbẹ rárá rárá kò sí mbẹ. inú kò yẹ pé spọ́ṣọ àwọn ọ̀tá sí mọ́ spọ́ṣọ yín jáde àbí kí ẹ sì nà ẹ sì nà ìkànnì méjì ti ń dààmú yín nù. òfin ti yín ni wàkọ́rì náà fi buyutikunna wala tabarrajina. ẹ yìí ṣe wòlí o nǹkan ṣe yín ni o nǹkan ṣe yín ni ẹ sínú wòlí kankan ẹ sínú wòlí o nǹkan ṣe yín ni o kí a kẹ padà kẹ lọ lòjáàbù yìí ورجع الجاهلية وأقمنا الصلاة ẹ wọlé lọkẹ lọnà ní kọ́ọ̀bù kẹ jòkó lé yìí kẹ máa kírun kẹ máa yọ sàká. ẹ tẹ̀lé ọlọ́wọ́ àtòjíṣẹ́ kẹ sinmi pálapàla kẹ kó wọlé padà. ẹ̀yin tẹ́ ẹjọ́ bíi mú mi ni ọlọ́run fẹ́ fọ yín mọ́ ni o wáyé hira kó tètè hira kẹ mọsáká mọsáká ẹ sínú àwọn wòlíì o ẹ sínú wòlíì ẹ má tara yín jẹ mọ́ ibi tí wìláyà ti yóò ti bẹ̀rẹ̀ ní kẹ lo jalibaabu kẹ lo nìkọọbù kẹ má gbélé jòkó torí alẹ́dínà amọ̀nù wà kánú ẹsẹ̀ kẹ ẹ jẹ́ múmìnì kẹ ẹ sì bẹ̀rẹ̀ ọlọ́run tó bá fún yín lófin fi mọ̀ wọn alìmánu kí ọlọ́run ọlọ́run wá nínú ẹ̀sán tá a san fún ẹni pé làwọn mọ̀lẹ́ bó ṣẹra. ọlọ́run ní làwọn mọ̀lẹ́ bó ṣẹra wọ́n ó rí dùnú àwọn wòlé ọlọ́run rí dùnú fílẹ̀ àyàtì nínú sẹ̀mí ayé wọn wọ́n rí dùnú ó tó wá ní wá fílẹ̀ àkàrà ìjọ àlìkíyàmọ̀ náà wọ́n rí ìdùnnú àwọn sábẹ́ kan lọ́ọ́ bá nàbí wa Muhammad ó ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run arọ́fúnná bushra àkírà amadunu alikiyama ti wúri ama fàyè alijanna alijanna dunu alikiyama famahiya bushra duniya èwo wá ní dunu ti ayé anabi wá ní dunu tí wọ́n máa rí láyé arúgbóyà asọ́lẹ̀ alátọ́dá alátọ́sígínì alátọ́dá yàrá alabudu awutọrọlahu aláyé ẹni tí bá ń sin náà wọ́n máa la fún rẹ̀ àbí kí wọ́n la sí. وهي جزء من أربعة وأربعين جزءا أو سبعين جزءا من النبوة alátọ́dá tí ń la fún rẹ̀ àbí wọ́n ń la sí un ń jẹ́ one all over seventy four àbí one all over seventy seven nínú tá à ń pè nínú buwa ìtumọ̀ ẹni pé bàbá inú dùnú tọ́lọ́hún ṣe fún ọ láyé tó bá jẹ́ ni ọlọ́run ah ọlọ́run jẹ́ àlèmọ́ lárú ẹ̀ ọlọ́run jẹ́ àlèmọ́ lárú ẹ̀ ọmọ ọmọ lala pé ò ń ṣe fíkìrì ọmọ lala pé ò ń tìláwà ọmọ lala pé ò ń yẹn náfìlà àwọn àlá dáadáadáadáa ó kà máa tẹ̀léra wọn ẹlòmíì ọmọ lala pé òun fò òun gun sánmà lọ sẹ́rẹ́ àwọn àlá yẹn gbogbo àwọn àlá dábàá wọn bùṣírà fil hayati dunya ọlọ́run fọ́ọ̀rù orí láyé ni o wọ́tọ̀ ọba ọba ńlá la gbé wọn ń nà ọ́ ń gun ọlọ́bẹ̀ aláàbù èrò kún wọn fún un. ọlọ́run jẹ́ alẹ́ máa lálàá rẹ̀ nínú tọ́lọ́run sì fẹ́ ní rẹ̀ ni pé yọ ọmọ lálàá tó ṣe kíni alátọ́ da náà. ẹ wo tó bá dijọ́ àlùkìyàmà ọlọ́run kò sí wá ní wàdí rẹ̀ ọlọ́run kò sí wá ní wàdí rẹ̀ tó bá dijọ́ àlùkìyàmà àwọn wòlíọ̀ wọ àwọn wòlíọ̀ ọlọ́run wọ́n wà ní àyè kan táwọn anabi Ọlọ́run ọmọ béèrè pé àwọn òwú làwọn eléyìí àwọn anabi Ọlọ́run wọ́n máa béèrè pé àwọn òwú làwọn eléyìí anabi ni inna min ibadillah yóò wà nínú àwọn ẹrú Ọlọ́run ìbádán àwọn ẹrú kan yẹ̀gìbí tó humul anbiya wa shuhada gbogbo àwọn anabi Ọlọ́run àtàwọn tó kú kù ṣẹ̀yìn dí wọ́n máa ṣe owó wọn wọ́n máa jowú wọn kila manahum ya rasulallah àwọn sábẹ́ wa bẹ̀rẹ̀ pé àwọn kan tó ń bẹ táwọn anabi ọlọ́wọ́ máa jowú wọn táwọn tó kù sẹ́yìn ọmọ jowú wọn àwọn wo ni ya rasulallah la'allana nuhibbuhum bóyá wà ló ń nífẹ̀ẹ́ wọn anabi wà tó fẹ́ hum àwọn èèyàn wọ̀nyí qawmun tahabu fillah min ghairi amwalin wala ansab àwọn tó ti kí wọ́n nítorí ọlọ́ mingeri abuwalin wàlá ansab owó tí a fẹ́ gbà lọ́wọ́ ara wọn kọ́ ẹbí ó ti so wọ́n pọ̀ irú ẹ̀ ní gbogbo rọ̀ rẹ táwọn ń ṣe yìí nìsín àti dẹ̀bi ara wa àti dára ara wa àti dìnnà ara wa kò sí tó so wá papọ̀ kí ló so wá papọ̀ ẹ̀sìn Islam ọlọ́ni àwa ń fẹ́ràn ara wa nítorí ọlọ́run anábì làwọn tó bá fẹ́ràn ara wọn báwọn tí ì ṣe owó lọ́ọ́ dà wọ́n papọ̀ tí ì ṣe bí lọ́ọ́ dà wọ́n papọ̀ anabi ní tọ́ba dijọ́ alikiyama ojú wo nur gbogbo fèsì wọn báyìí ìmọ́lẹ̀ ní ọ̀jẹ̀ aláàmì náà bíra mi nur wọn tún wá gbé wọn sórí ibi tó ganjọ́ alikiyama tí ìmọ́lẹ̀ ọmọ làmbẹ́ láyé àkàfúnà yìí dá àkàfà náà tọ́ba dijọ́ alikiyama táwọn yẹn bá ń bẹ̀rù àwọn yìí wò ní bẹ̀rù rárá o wàlá yà sànú náà yìí dá hasinà náà táwọn yẹn bá banújẹ́ wọn ò ní banújẹ́ nígbà tá anabi sọ̀rọ̀ ọ̀tá náà bá ní alá inna awliya Allah la khawfun alayhim àwọn wòlíì ọlọ́run ò níbẹ̀rù wọn ní tí ọba àwọn nú jẹ́ o àwọn wòlíì ọlọ́run ni wọ́n ròyìn báwọn ọlọ́run kò fi wá sínú wọn ọlọ́run kò fi wá sínú wọn o ọlọ́run kò fi wá sínú wọn sẹ́ẹ̀rí tí ó yà á wọnú wọn ìbádà ìbẹ̀rù ọlọ́run náfìlà wákàtí márùn kó ń di ìsìná kó ń di ọtí kó ń di olè gbogbo tó bá sí tọ́lọ́n ṣáájú tí ó sọ ọ́ di wòlíì nu ìfọ̀yàwó ní sí fún ọ láyé àlìkíyàmá náà yóò tún dọ́gba fún ọ ṣùgbọ́n tó bá sí gbogbo tá a wí yìí ọ̀tán rẹ ní èyí ṣe wòlíì kankan o ọlọ́run kò fi wá sínú wòlí rẹ̀ ọlọ́run fi wá sínú wòlí rẹ̀ náà. له tí a bá ní orí máa ń rí dùnú láyé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àlá dáadáa tìjú àlìkíyàmá ń kọ́ àlìjánná wọ́n gbogbo ojú wọ́n jẹ́ kínní ìmọ́lẹ̀ wọ́n gbé wọn sórí ibi tọ́ga jẹ́ gbogbo ànábì ọlọ́run wọn máa jowú wọn àtàwọn ṣúwádà wọn máa jowú wọn ara tàlìkì amánu náà. ọlọ́run níbi mo ti sọ́hun ní orí o ẹ má rò pé yóò dàrú kò ní dàrú o. ọlọ́run lérè kan tí èèyàn jẹ tó tó lè yìí kò sí mọ́ kò sérè tó tó mọ́ ọlọ́run já náà jẹ́rú èrè wọn ọba mi já jẹ́rú èrè wọn. inna lillahi ìbàdàn fòtọ̀ náà. طلقوا الدنيا وخافوا الفتنة نظروا فيها ولما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا إن إلا من جعل أنفسنا ohun lẹ́tẹ̀ fi ń wí ohun lẹ́tẹ̀ fi wí ni òjì ó dùn ẹni tí ó bá ohun lẹ̀ kankan ẹ wo ẹni tí ó fọ ohun lẹ̀ kankan tí ó dùn ohun rẹ̀ ó ń ké gedegbe ohun yóò kẹ́. Táwọn kò jọ ní àwọn ọkọ̀ tó ń ṣe kànáà. نظروا فيها فلما علموا أنها ليست بأيهم عقلا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفلا صالح الأعمال فيها سفلا afọlórin ní inna lillahi ọlọ́run láwọn kan ìbáàdá ń fútọ̀ náà ẹrú ọlọ́run ni wọ́n ti wọ́n gbọ́n lágbọ́njú kí wọ́n fi gbọ́n lágbọ́njú tọ́lá òdúníyá wọ́n kọ ayé lẹ̀ wàkà fúlébí tàná gbogbo bìtínà ayé wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n kọ ayé lẹ̀ wọ́n fẹ́ ráyé rárá gbogbo bìtínà ayé wọ́n sá fún un lọ́dọ̀ rúfin ha wọ́n wọlé ayé títí fàlámà á lè mú un wọn ọ padà kílíà sí wọn pé àná alẹ́ ìsàtì lè ayé wà tọ̀nà fáyé yéé ṣebi tí alàyè ó gbéra gbére jáàlú hálú chátàlú wọn wá sọ ayé ayé yẹn wọn sọ dúdú wọn sọ ayé di odò wọn tàkàtú sọ lè hálú ámánì wọ́n wá músẹ̀ ẹrin wọ́n wá fi ṣe ọkọ̀ ojú omi táwọn obìnrin kọ wọ́n ń bọ́ wọ́n músẹ̀ ẹrin wọ́n wá fi ṣọkọ̀ ojú omi táwọn obìnrin kọjá lórí ìtumọ̀ ẹni pé wọ́n wáyé wọ́n rí páyé síbi táwọn ògbé wọ́n bá rí páyé yìí odò ni ní táwọn fi wẹ̀ já níṣẹ́ ẹrin wọ́n bá ṣe iṣẹ́ ẹrin lọ èèyàn máa ṣiṣẹ́ ẹrin ní máa fi wáyé já o odò lásán ni ní ogunlẹ̀ ìjọ kan gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ti bí wa nísìn àwọn tó bí wa bá wọn láyé gbọ́ ya wọ́n palẹ̀ mọ́tò wọ́n lọ àwa náà ń bímọ tọ́ba ti sà àwa náà ó segin ni iṣẹ́ ẹni láti tàbí débi ọ̀dà bíyàn òṣìṣẹ́ ẹni kò ní débi ọ̀dà ọlọ́run kò sí wá ní wàlí rẹ̀ ọlọ́run sí wá ní wàlí rẹ̀ ọlọ́run sí wá ní wàlí rẹ̀ adáyé gbó bẹ́ẹ̀ wàlá zunka. ẹ wo láti láéláé wọ́n fẹ́ kẹ́ gbọ́ tí sùpọ̀ fẹ́ sọ yìí ariwo pípa kí ni mo pè é ó ní wọ́n ṣe o ariwo pípa nítumọ̀ ìjọba ìlú gbogbo kọ́ńtírì ayé kò sí ìjọba tí ò ní ministry of kini information kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ́ ń pariwo ìtìyàbá wa fẹ́ kẹ́ ẹ máa wí ni wọ́n máa ti bẹ̀ wí sí yín lẹ́nu ìdí ọba fẹ́ kẹ́ ẹ máa wí ibẹ̀ wo ti máa wí sí yín ní ẹni ọba ṣe ìdí ọba fẹ́ bá wí ibẹ̀ wo ti sọ kó lè ní o kí gbogbo aráàlú ọmọ gbé ẹni ọba lọ pèlè yẹn rí bẹ́ẹ̀ gbogbo aráàlú ọmọ gbé kọ́dà kọjá yẹn kú ẹni ọba ti lé yẹn ní o gbogbo aráàlú ọgbà ni. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ àtikéde àtàríwo ó lè gbé yẹn ṣubú o. làwọn kàtí wọn mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi máa lọ báyàn jẹ́ lórí Facebook àwọn àkàtì ìka wà tó mọ̀ pé ọkọ̀ fẹ́ bàtì ẹ̀jẹ̀ ní kọ̀sẹ́hún ìyẹn lọ́sàn ni mo bògùn mọ́tẹ́ ó ní ọmọ bògùn gbà yẹn lọ́dọ̀ ọba àgàdo sẹ́lẹ̀ ọba àgàdo débí ni ọba àgàdo nílẹ̀ ń bì ọba àgàdo ilẹ̀ rẹ̀ ò débí kódà ẹ máa rìn lọ́rin lọ́rin lọ́gẹ́ tó délẹ̀ ìṣẹ́ni ló ṣe kíni kíyàn sì ni mo fòkùn gbẹlẹ̀ lọ́dọ̀ bá dúdú ṣe mọ̀ pé ó di ní òun irọ́ ìṣe kíni kò sí nǹkan kan ọbẹ̀ bàbí ló mọ̀ jẹ́ ni ẹnìkan sì ló gbowó owó ti gbà wọ́n lọ gbà ọgbà ọgbà wọ́n sì wí káàkiri táwọn yẹn rò pé dodo ni àgbàtí mi náà wá dé tí mo ta kò pé a ah, tí wọ́n wá lè rí mú wa mọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ tó lẹ́ni tí ọmọ sọ́ọ́ dì sí i ẹni bá ń sọ ní sinna ọsàfẹ́ bà mí ní kò jù bẹ́ẹ̀ lọ láti láéláé làwọn èèyàn ti ń lo ariwo láti fi bàyẹ̀ ló kọjẹ́ kí mo ní fi bàyẹ̀ ló kọjẹ́ ìjọba náà ní ministry of information ti fi ń dáàbò rẹ̀ president yóò lẹ́nìkan tó wọ́n máa pè ní eh, kí ni wọ́n ń pè spoke àbí kí ni wọ́n ń pè spoke man òun ni wọ́n sọ̀rọ̀ jáde president yóò ní láyé sọ̀rọ̀ àmọ́ wọ́n máa pè é ọ̀rọ̀ táwọn yẹn ń sọ nítumọ̀ ní a bá ti sọ ìwọ náà fèsì wọ́n yàn án ń gbowó oṣù torí ẹ̀ fèsì ẹ bá sọ kíni kan wọ́n náà fèsì wọ́n ní spokesman ti sọ̀rọ̀ spokesman ti sọ̀rọ̀ bàbá ọ̀rá yìí ó lè wà náà lórí wa ó bí sí àmọ́ ọ̀rọ̀ tẹ́ máa sọ yìí gbọ́dọ̀ máa ní wọ́n yẹn ní jọ́ máa wọ́n sì máa sanwó fún un tóun náà amójútó gbó kíní lọ kíní bọ̀ èsì wo ló wọ́n bọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni iṣẹ́ ti ń ṣe lu o láti láéláé ni wọ́n ti fariwo bá tìyẹn jẹ ẹ wo kíní yìí dúdú nàbí funfun tá a bá ní funfun ní funfun ní funfun ní funfun ní tí o gba ẹ bá ní funfun funfun funfun bẹ́ẹ̀ nìkan wáyé dúdú ni wọ́n ní ọ̀ gbádùn ni wọ́n lò ní pé funfun ni. bẹ́ẹ̀ nìkan bá ń pé èèyàn rẹ̀ èèyàn rẹ̀ èèyàn rẹ̀ èèyàn rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lé èèyàn bú ni àwọn yóò ní ọ̀ gbádùn ni báwo yẹn tó ń pé èèyàn bú èèyàn bú èèyàn bú ẹni bá pèlè èèyàn rẹ̀ kò yọ̀nà lọ. ariwo yẹn ti o nígbà wọn bẹ̀rẹ̀ sí pariwo ní maka tí òṣèṣe ọlọ́run wá ní fàlàyà sún kaka olóhùn. ọlọ́run láti wọ́n táwọn ẹlẹ́bọn yẹn ń pariwo lérí ariwo tí wọ́n ń pa àtúnyí wọ́n ń pariwo ọmọ ẹbú ni ní ariwo yẹn ọlọ́kàn jẹ́ ìwọ Muhammad. ariwo tí wọ́n ń pa jẹ́ ń ni o kọ̀gbádùn ni o ó ṣe gbá ni o ìwọ anábì wọ́n fẹ́ bọ̀ ló kọjẹ́ ni ṣùgbẹ́ iyì ọwọ́ èmi ọlọ́run lọ́wọ́ ìtumọ̀ ẹni pé kí wọ́n pariwo jù bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀ níyì ariwo yìí ò nítumọ̀ ẹ máa pa á mo ti sọ kọjá lẹ́ẹ̀kan náà sẹ́fẹ́ máa fọ̀rọ̀ burúkú tẹ̀ sọ pàmí lọ́kàn jẹ́ ni kò nítumọ̀ síbi ìnẹ̀lẹ̀ ìzátá gbogbo yìí gbọ́dọ̀ wọ́n lọ́wọ́ ẹni tó bá sì wù ní dasọ ìbò bọ́lọ̀ bá dasọ ìbò yẹn ọba nínú wẹ́pọ̀nù yìí tẹ̀ ń lò ní kẹ́ ẹ máa bàyẹ̀ ní. inú wẹ́pọ̀nù yìí lọ́wọ́ ìdí òsì ẹ̀ ló ṣe ìdí òsì ẹ̀ ló ṣe ẹ fẹ́ fi bá ló kọjá ni wọ́n ti ṣe eré náà fún ànábì lọ́wọ́ sọ pé ya Rasul ìwọ ànábì. kọ́ọ̀lù àwùlá ìlú mushrikin àwọn ẹlẹ́bọ̀ wọ̀nyí tí wọ́n ń sọ mọ́jẹ́ ọ̀bọ̀ ọlọ́kàjẹ́ wò gbogbo àníyàn níyì yíyí rẹ ni wọ́n fẹ́ẹ́ tì bọmi ọ̀dọ̀ Ọlọ́run sì ni gbogbo yìí wà. ariwo tí wọn ń gbọ́ pé ń pa èmi ọlọ́run gbọ́ mo sì mọ̀. gbogbo tí bẹ́ẹ̀ sábà dilẹ̀ èmi ọlọ́run lọ́wọ́ ariwo wo nítumọ̀. gbogbo àwọn ẹbọ àti tí ń kó kí jẹgẹjẹgẹ ń kó nítumọ̀ kankan. torí bí àwọn jẹ́ ń pariwo òun bí wọ́n ń pariwo dé ẹlòmíì tó ń sókun sáriwo wọn o pé bóun bá ti ń wí kára yọ ọmọ tẹ́wọ́ gbà bóun ó ti gbà á kẹlòmíì tó bọ́ sẹ́ni yóò ti sọ̀rọ̀ yóò ti kọ́kọ́ lọ pé tó bá wí ni kí wọ́n máa gbọ́ nítorí wọn bá wí ní kí wọn máa gbà orin tó ń bá kọ sára ilé tí kí wọn máa kọ lọ ní gbogbo àwọn súrà káwù àwọn tí wọn kó mọ́ra tí wọn jẹ́lẹ́bọ ara wọn tí wọn ń segin ní wọn ò ní túbọ̀ bẹ́ẹ̀ ní tí wọn ń segin sọ́tún lásán ni àbá lásán wọn dá. wọn ò jẹ́ kankan jẹ ní yẹ̀yẹ́ afọ́fù gbé fún mu lọ. wọn lè bí bàrẹ̀ lọ́dọ̀ هو الذي جعل لكم الليل لتسكنوا فيه gbogbo àwọn tí wọn ti ṣe ẹbú yòórù ni wọn máa ṣe Ọlọ́run ní ìdá òru fún yín kẹfì sí gẹ́gẹ́ ju kẹfì sinmi lọ. mo sì dá ọ̀sán fún yín kẹfì rí náà kẹfì wájẹ mu. Ọlọ́run ọba iná bíi dálíkà ìdí mo sọ fún yín lálàyé yìí làáyàtìn àkíyèsí ní ń jẹ́ nìkan omi yẹ́sùn àwọn náà fáwọn tí ó gbọ́ sẹ́ẹ̀rì gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ ariwo láwàdà abomulawada tí wọn bá ti ń pariwo rẹ pọ̀ da ìwọ náà jáde máa sọ tọ́ da o bọ́ọ̀ bá dákẹ́ wọn bá tiẹ̀ jẹ́ pẹ̀lú ariwo àwọn ni wọn ń pè láwọn kan ní iṣẹ́ táwọn kan ṣe ń ṣe iṣẹ́ blọ́gà àbí kílẹ̀ pé wọ́n gbogbo àwọn afá náà ti di blọ́gà sí di Facebook wọ́n ń blọ́gà ara wọn. ọyá síbòmí. ọ̀run jẹ́ ọ̀yá ìwà àjà.

lẹ́nu ọmọ aráyé nam wòlé ọbọ wọn èlé ẹnugbó wọn èlé wọn yọ gidi sọbọnù ẹ dàgbọn ìgbà tí Ọlọ́run tó dá wa tí ọ̀bọ ànábì ti rántí wa àwọn màláíkà bó ló ti bọ ó lè bọ ẹ gbọ́ tọ́lọ́run wíbí ni. ọ̀nù sáfọ̀nà ọ̀hún wà ládàá. ààrẹ tí ó gba wá mílíọ̀nù mọ́ èmi tí mo ní gbé wá mílíọ̀nù kalẹ̀ sí ìwà ọmọ tí mo fẹ́ bèrè ni ẹni wá tí mo ti mọ̀ pé ó lè sìgì tó bí kọ́ọ̀lù àwọn kèfèrí ní tàkàdà lọ wọ́n ní kílẹ̀ ń wí ọlọ́nà bí máa wọ́n lọ́lọ́ ń bímọ ó bímọ dẹ́nìsìn tábà wí ìyánilábúyẹ̀ lídí. àwọn kìfìrí ní kíni àwọn talẹ́ máa tàn ó bímọ ń tàn yín ni. wọ́n àtakọ̀ ọ̀yọ́ ni wọ́n bí ọ. àwọn kìrìsìtẹ́nì kan bẹ dọ̀la ni wọ́n àtakì ọlọ́run. ọlọ́run sọ pé kúrú wà lọ́wọ́ aláhu lámúyẹ̀ lídí alámúyẹ̀ kúnláwù. wọ́n ní tiẹ̀ ní sọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí. Baba bá ka mẹ́ta ńpẹ lámú yẹlẹ díwà lámú yẹlẹ díwà wọn wa ọmọ wa àwọn àtọlọ́wọ́n àtàkì ara wọn nìsín wọn tún ti wí la àbí wọn ti wí láàárọ̀ yìí tani wọn àtàkì wọn àtàkì rẹ wọn bínú àwọn èèyàn àtàkì ọlọ́run sánmà ọlọ́run torí ẹ̀ má fún wọn ló jẹ òjò tí ń rọ̀ yìí nìsín bí ti ń rọ̀ darí pé ń rọ̀ ta yìí nìsín èyí tó ti kọ́ ọlọ́run mẹ́ta darí náà òjò ń rọ̀ wájú ilé tiẹ̀ náà. yóò tún gbé kíní jáde yóò tún sójò yóò tún gbé wọlé ọba tí ń gbé mẹ́ta òun náà níbà ẹnì kan lè o ẹnì kan lè tóbi tó fi kó Allahu àní bá ń sọ pé ń sọ ni pé ọlọ́run ọba ṣe ọlọ́run ọba ń kọ́ ó ṣe bímọ bímọ náà ní mo kọjá ọmọ ọba mi ní gbogbo ndí bẹ́ẹ̀ sámà pátá èmi mo ní nǹkan mi ìdí sì bẹ́ẹ̀ nulẹ̀ èmi mo ní nǹkan mi. tó ga kí n gbọ́. gbogbo tí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín pátá yẹ lágbára lérí èmi tí mo ní ẹ wo nǹkan bẹ́ẹ̀ o ẹ wo nǹkan bẹ́ẹ̀ o ẹ wo ọlọ́run ti sọ̀rọ̀ ọlọ́run ni àtẹkùrú na alàlá máa látà àlàmú sẹ́ máa sọ fẹ́mi ọlọ́run ìdẹ́ ẹ̀ máa ń pa mi ẹ̀ sì pìtàn rẹ̀ ìdẹ́ ẹ̀ máa ń pè mí ọlọ́run ẹ̀ sì ń ṣe kíni mọ̀jẹ̀ ọbọ̀ olójijì ni bá ń pìtàn rẹ̀ papòpọ̀ àwọn ti pìtàn ọlọ́run náà wọ́n lè pìtàn rẹ̀ papòpọ̀ ìtàn rẹ̀ gan wọ́n lè pàǹpà pupa ọlọ́run ní àtẹ̀kúrú náà alàláhi máa la ẹ sì ń pìtàn ìfẹ́ mi ọlọ́run tẹ́ mọ̀ nípa mi ẹ sì ń sọ sáwọn tó lè pìtàn ọlọ́run bí òtí jẹ́ wọn lè pàtẹ́ wọ́n tún tàn rẹ rọ wọ́n tún rọ torí wọ́n tún tọ́ ọlọ́run náà rọ ìtàkàlà aláhùn wọn ló bímọ ọlọ́run ní ìbímọ mo ti bẹ́ sọ́mà tilẹ̀ mo ní ṣé máa bá ń pìtàn mi fúnra mi ní tí wọ́n <laughs> á bí àbí kí ni tó bá tẹ̀ fúnra rà láyé máa láta ara ẹ̀ ń pìtàn fún mi tẹ́sí mà ìtàn tẹ́ mà àwọn èèyàn máa rọ ìtàn ọkùnrin kan múri tó jòkó jò ní ní ń parọ́ ní sì ń parọ́ ọ ah, sì à ń parọ́ báyìí ọ̀rọ̀ yìí kílẹ̀ àkọjá ọmọ àfihàn ìpínlẹ̀ yìí àgbàlagbà sí ni o àmọ́ lọ́wọ́ fi dúró làákàyè rẹ̀ kí mo lọ́rọ̀ sí ọlọ́mọdé gbẹ làákàyè àgbàlagbà wọ́n náà wọ́n náà ní ọmọ sí àgbàlagbà tó wà gbẹ làákàyè àwọn ní ọmọ sí sọ́mọ́. قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون e- e- e- ẹ̀kọ́ nù bí yẹn bá kúrọ́ mọ́ tọ́ba kúrọ́ wọn bàtì ẹ̀jẹ̀ fọlọ́pàá mu kí mo ní o sí mọ́fìlẹ́ o mọ́fìlẹ́ gba ìtọ́ rẹ lọ́wọ́ rẹ kí mo ní kó sí lọ́wọ́ rẹ gbá gbẹ̀tọ́ rẹ àwọn tó kúrọ́ mọ́ ọlọ́run ọlọ́run lòun ò ní yọ̀ǹda wọn iná lẹ́dínà yẹ́fùtẹ̀rù aláìlẹ́kẹ́dìbà àwọn tí wọ́n ń purọ́ mímí ọlọ́run láàkíní ọlọ́run ní ìníyọ̀dá wọn wọ́n ní bọ́ wọ́n ní bọ́ ṣé ń tọ́lọ́run o ọlọ́run tó gbé gàfúrú ráìmù ló kọ rẹ̀ ọwọ́ àmọ́ àwọn tí ò ní kàfárà ọmọ àwọn tí ò ní ràhímà ìwọ́ wa gọ̀ wá ń gbé gbẹ náà àmójúkò ni àmójúkò bò ọlọ́run láwọn tó purọ́ mọ́ òun tó sì gbà òun ò ní jẹ́ wọn bọ́ owó fìyà jẹ wọn ni ìtumọ̀ ẹ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ò nídìí pé ń tọrọ àbí kọ́ sọ pé tóun sọ wọn owó ṣégiri wọn sọ bẹ́ẹ̀ kókó yẹ abagawa ni ẹ parí ẹ ìwọ fara mọ́ ìwọ náà fara mọ́ wọn ṣe fara mọ́ rẹ irú jàmbá pọ̀ lẹ̀ yorùbá àgbàlagbà òpònú òpònú àgbàlagbà yóò lóun parí ìjà ìkà òpònú ìkà kí ni mo gbé tọ́ba máa ma ṣe ìkànnì tí ọba nílà káyìí débẹ̀ òpònú ni yóò mú kan nínú nínú kọjẹ́ ìkà àbí kọjẹ́ kí ni òpònú àgbàlagbà tí a ń rojọ́ a máa kéèké méjì rojọ́ fọ́ ọba ní ha ọ̀rọ̀ yìí ti wá rí ntọ́sá jẹ́mi lógún náà ní kíjà yọ tán ẹ dákun ẹ yọ tán ẹ dákun atẹnikínní atẹnikejì mi mọ kí n tiẹ̀ tó jẹ. tọ́ba nílà ká inú kí ló kọ́ rẹ̀ ọbẹ̀ ṣe kàfẹ́ nìkan náà méjì kánìkọ̀ wà nílà ká inú kí ló kọ́ rẹ̀ ògbónú. àgbàlagbà sọ pé wọ́n rojọ́ ìwọ náà lẹ́gìnì rò tiẹ̀ ah, pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀ya ẹ wà gba ẹ̀tọ́ lọ́dọ̀ ẹlẹ́bi fún èyí tó kéré jù ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ kọ́mọ bínú ọ̀wá ni kíjọ sátán kọ́sátán kọ́sátán bẹ́ẹ̀ bá ní ọtán kò ní tán o etí òdíjọ tán ni pé ẹni tó sábò sí inú rẹ̀ ọmọ dùgbé kò sí fún un pé ẹni wọn wá hàn lémi ní ọmọ inú rẹ̀ wá wà ní ìbànújẹ́ pé ha wọn sì yàn mí jẹ kọ wá sí dẹ́ẹ̀fì pẹ́ẹ́tì ẹ̀ tí ìbànújẹ́ wọn fi ṣe kí ni ẹ wá níjà ọ̀tán ìtẹ́bẹ̀wọ̀n gbogbo ilé ẹjọ́ láyé wọ́n dẹ̀bi wọ́n dá wọ́n sì gba ẹ̀tọ́ lọ́dọ̀ ẹlẹ́bi fún ọlọ́run ọ̀yọ̀ǹda àwọn tọ́sàbúrú kọ̀yọ̀ǹda wọn ó ní mọ̀ ní fara láìlè kẹ́díbà láàyè wúlò hó náà àwọn tó bá parọ́ mímí ọlọ́run yìí ní yọ̀ǹda wọn wọn ní bọ́ bóòlù ẹ̀yìn ṣe ń sáré kẹ́lẹ́bì ọbọ̀ gbogbo ẹni tí wọ́n ń sáré kẹ́lẹ́bì ọbọ̀ tó fi fẹ́ pàdàgbà yóò jẹ́ agbalagba kan ní méjì òsìkà àgbàlagbà àbí kí ni òpònú torí òpònú ma màá sáfẹ́ kò yóò sá máa sọ̀rọ̀ kátàkátà èèyàn sì dàgbà òtúmọ̀ kó nílá káyò wọ́n lọ pàdé agbalagba lọ ọmọdé ń bèwé ṣe bọ̀ bóyá gbogbo òwe rẹ̀ ìgbére mu alágbàlagbà ni lọ <laughs> ẹlòmíì dàgbà ẹlòmíì sì kí ó sì ká ó níbi tí ń lọ ó níbi tí ń lọ ọlọ́run gan yọ̀ǹde ẹni tó ṣàbòsí ọlọ́ni nà ó. قل إن الذين يفترون على الله ọlọ́run lẹ́yìn dẹ́ ń parọ́ mọ́ mi dẹ́ ń pé mo bímọ mo níyàwó láyé wúlò ìhun ẹ̀ ní bọ́ o. ṣé kò wá jẹ́ gàfúrú ràhìmù mọ́ gbàtọ́ láwọn eléyìí ò ní bọ́ ṣé kò jẹ́ gàfúrú ràhìmù mọ́ gbàtọ́ láwọn eléyìí ò ní bọ́ ẹ eh, mọ̀ pé inú déédéé ni kálukọ́ gba léjì ẹ̀ e. inú déédéé ni kálukọ́ lẹ́gìnì déédéé ni kálukọ́ gba léjì ẹ̀ e. ẹni bá sàbúrú kan bá wí ẹni bá yẹ dáadáa kí á kì í déédéé nù ni náà. ọlọ́run ní bí bàbá fi àjẹ yín náà ń jẹ gbádùn ayé náà ń jẹ ṣe kí ni ẹ bá yẹ pé wọn ò gbádùn ayé ni èèyàn ń pọ́ lọ́wọ́ bàbá ọlọ́wọ́ ọmọ ọlọ́yẹ̀ mímọ́. ọ̀dájú pọ̀ kàn ní ìsìn pé mẹ́ta ìsìn nǹkan mọ́tò ilé rẹ̀ dájú ti á lọ gbogbo sùn rẹ̀ báyìí ìlú ìbówó ti ń kó wa mọ́tò ti ń kó ní bọ̀bìnà yìí mẹta lọ́kàn náà ní jẹ náà ní parọ́ mọ́ fi ń rówó ìyẹn ń sọ̀sà ń kọ́lé dáadáa yóò tún kọ́ yóò tún kọ́ ọlọ́run sáré àbí ọlọ́run rí ọlọ́run rí ẹlòmíì ọkọ ṣọ́ọ̀ṣì tán yóò sì gbére mọ́ríàmà síbẹ̀ èrè mẹ́rì gbèsè ní ṣọ́ọ̀ṣì yóò sì máa lọ fi kàlẹ́ báyìí ọlọ́run sì wò ìsì ń lówó ìsì ń kọ́lé wọ́n tún fi jẹ mínísítà ètò ń gbádùn ọlọ́run ní gbogbo bí ti gba mú ti bá yóò kọ́kọ́ jayé náà. yóò gbádùn ayé ẹ̀ dáadáa ẹ̀yin ẹ má retí pé ẹnìkan ò ní sí lọ́hùn yìí ọ̀jẹ́ o ọlọ́run sọ yìí o ọ̀rọ̀ pé sí lọ́hùn kò sí lọ́hùn kò ní ọmọ gbádùn ọlọ́run ní màtá ń dùn yóò gbádùn ayé dáadáa. tọ́ba wa sáyé òun tán jọ wà bá wa àmọ́ yóò kọ́ sí kí ni ìwọ tó ń pè nígbà náà ẹnìkan ò kírun ẹnìkan ò gbàwẹ̀ wọ́n rí sí wọ́n lówó lọ́wọ́ ọlọ́run pé yọ gbádùn ayé gbogbo wọn wọn ti ń ṣe wò ní ká má jẹ́ ọ yọ gbádùn ayé dáadáa. tọ́ba wa gbádùn ayé tẹ́lẹ̀ ní gbogbo kírímù kírámù ẹ̀ tó ṣe wọn yọ ẹsẹ̀ wa bá wa. ìgbà tọ́ba wa bá wa ìgbà wọn látò wá bí ìyà tó lè jẹ́ ẹ wò bọ́lá ń ṣe kí ni kí ẹ má wà lágbọ́yé ọ wá pé mi ń kírun mi ò rí sí i àwọn tí ò kírun gan rí sí ọlọ́run ni wọ́n jà yé abọ́pọ̀ ni tí wọ́n bá jẹ́ yín tán wọ́n wàá bá wa ìgbà tí wọ́n bá bá wa ń láìsẹ̀ wàá fìyà bí ti rí náà kọ́ sẹ́bẹ̀ kí ń rí ẹ̀mẹ̀ wáyé lágbóyè sí ló fi ń kó rẹ̀ sí wàhálà ẹnìkan ń ṣẹbọ ọ̀ra mọ́tò ẹnìkan ń ṣẹbọ ọkọ́lé àwọn kírísítẹ́nì ń da fún wọn bó ti gbọ́dọ̀ rí náà nìyẹn níbẹ̀ wa yá wọn àdáríwádà wọ ọlọ́run lẹ́yìn ìgbà wọn láwàá fi ìyà tó le jẹ wọ́n. torí kèfèrí tí wọ́n ṣe láyé ìtumọ̀ ẹni pé kèfèrí tí wọ́n ṣe láyé èyí ò ní wọ́n jìyà wọ́n gbádùn ayé dáadáa ẹ lọ ṣàkíyèsí gbogbo ẹni tó bá ti mú kúfùrù bẹ́ẹ̀ sì yọ gbádùn ayé kí mo ní yóò ṣe gbogbo àwọn afá jẹgẹjẹgẹ náà ń jayé àwọn àbá jẹgẹjẹgẹ kí wọn láwọn náà ń jẹ ayé o àwọn ṣe wù jàǹkàjàǹkà wọn ń jẹ ayé gan ṣe o àmọ́ ẹjọ máa jẹ ayé lọ yóò padà sọ́dọ̀ Ọlọ́run yóò wá jí àtúnṣe kínní. Now. عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن تبر عليكم مقامي يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأتبعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة فقضوا إلي ولا تنظرون فإن توليتم فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين الدين فكذبوه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ṣe gbọ́n tí mo fẹ́ sọ fún yín ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ kò sí mú papọ̀ téèyàn bá mú papọ̀ yóò yíwọ́ kí mo ní yóò ṣe lọ́ọ̀yà ló jókòó lọ́hùn yẹn ṣe lọ́ọ̀ ni wọ́n kọ́ wọ́n sì mọ̀ dáadáa ṣe mọ̀ pé ó ní dírẹ́sìn táwọn lọ́ọ̀yà máa dírẹ́sì abẹ́kọ̀ọ́ bẹ́yẹn bá ti wọ̀sọ̀ tẹ́lẹ̀ kíni ẹnìkan tó wá sí English grammar ó wá dírẹ́sì bíi lọ́ọ̀yà òun náà wá lọ kóòtù yóò yíwọ́ àbí òní yíwọ́ ẹ dá mi lóhùn ti dín náà nù wọ́n tó bá ti pera rẹ̀ mùsùlùmí mùsùlùmí gidi ni wí o máa wà lọ́wọ́ kankan lọ sọ́dọ̀ ẹlòmíì yóò yí wọ́ kí mo ní yóò ṣe yóò yí wọ́ lẹ́yìn náà ẹ mọ iye tí wọ́n ń pè ní Islam ṣe ẹni wákàtí márùn tẹ̀rí tá à ń kírun kìyàmù lè tẹ̀rí tá à ń ṣeun àdìkàr tẹ̀rí tá à ń ṣeun ẹ mọ iye ẹ mọ iye tí wọn bá fẹ́ sọ àyà mi kalẹ̀ náà alukur'an àlẹ́yàrá sì máa ń mì níjọ wọn sọ kùrìsì yóò kalẹ̀ àlẹ́yàrá sì mì àwọn màláíkà tó tẹ̀lé wa thousands ni tí wọn bá fà nábì jọ náà bọ́bá tí wọ́n á bẹ̀rẹ̀ sí ka kùránì yìí irú tó ṣẹlẹ̀ níjọ wọn máa ṣẹlẹ̀ ìwọ wá ní ọwọ́ ń kí wákàtí márùn sọ́ọ̀mọ̀ pé ara rẹ ti dì mọ́lẹ̀ gbogbo omi tó ń fi mi àlọ́ alápá wákàtí márùn-ún márùn-ún ìmọ̀lẹ̀ ń wọbẹ̀ lẹ́ẹ̀kan náà ni wájú tó fi ń kalẹ̀ ìmọ̀lẹ̀ lílẹ̀ pa síbẹ̀ ni kìyàmù tó ń ṣe ìmọ̀lẹ̀ ọlọ́run ni koran tó fojú rẹ ká ìmọ̀lẹ̀ ọlọ́run ni ìmọ̀lẹ̀ ni ó òkùnkùn ò lè rọ́lù ọ láíláí òkùnkùn kankan ò lè rọ́lù ọ láíláí àmọ́jọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí mọ́kùnkùn wọnú ìmọ̀lẹ̀ rẹ yọ pàmọ́lẹ̀ láà wọ́n ti lè di pé wọ́n ń lọ lílọ̀ fún ọ wọ́n ń jó jíjó fún ọ wọ́n wá ní osílẹ̀ ẹ wọ́n ní osífìlà wọ́n wá ń sọ gbẹ́rẹ́ tó wà wọ́n ń fẹ́ wú sí ijó òun ló ti bà mọ́lẹ̀ sẹ́yìn ọmọ pé bẹ́ẹ̀ ti rí yìí nísìn ìkànnù gbogbo yín ẹ̀yìn ṣẹgbẹ́ ọgọ́rùn-ún babaláwo ẹ̀yìn ṣẹgbẹ́ ọgọ́rùn-ún babaláwo sẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni ẹgbọ́n tí Nóà ń wí Nóà challenge àwọn ìjọ ẹ̀ ó ní mo challenge yín. ọ̀nà tí Nóà wà làwa náà wà Islam tí Nóà mú wa ni Muhammad náà mú wa ọlọ́run ní wà nábì kà á fáwọn ìjọ rẹ jẹ́ ó yé wọn wọn àmọ́ tẹ́tẹ́lẹ̀ wá jó yé wọn. ìgbà tí Nóà sọ fáwọn ìjọ rẹ pé yá káwọ́ ẹ̀yin ìjọ mi ká níbi mo ti dúró yìí bá ń kà yín láyà àbí dẹ́ rí mi dẹ́ pé a ah, kí ni Nóà jẹ́ nǹkan kan bá rí bẹ̀ fún yín. wá sí ti wá ń ṣe fún yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí èmi ṣe wá sí fún yín tí bá ń jó yín la tí bá ń ka yín la. ẹ wo ẹ wo tí a bá jẹ́ mùsùlùmí ẹdó dédé o ẹdó dédé o ẹdó dédé o mo ti sọ̀rọ̀ network kọjá sí ẹrántí ẹ má jẹ network ẹ má ní network la o tó bá network la wàhálà ńlá ni o ẹ gbọ́n tí Nóà wí fún un Nóà ní tó bá já sí pé bí mo ti dó yìí ń bà yín lọ́kàn jẹ́ kò dùn mọ́ yín wá àtìsí wá ń ṣe fún yín pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ń bá dùn yín kò lọ́rùn kò kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run nìkan ni mo gbára ní kò sí nǹkan mi lẹ́yìn gbogbo ẹ̀ táyọ̀ tání Allah ẹ wá gbọ́ tó wí lẹ́yìn ẹ̀. ọwọ́ ni gbogbo yín pátá ẹ lọ lè ṣe mítìnì ní wàá ní kí wọ́n lọ sí kíni ká lọ sí mítìnì. ẹ má wàá dá mítìnì sí gbogbo rẹ bọ́ tẹ́ ń sè pátá ẹ wá ké sí wọn gbogbo rẹ bọ́ yín ẹ ṣe kíni ẹ bá ń ṣe láta ẹ ké sí ẹ bá ń ṣe òòzà ẹ ké sí bẹ́ẹ̀ bá ń ṣe mànáta ẹ̀kejì gbogbo ọ̀sà bá ń ṣe pátá gbogbo wọn pè wọ́n náà. sẹ́ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ bá ti ké sí gbogbo wọn ọkàn yóò balẹ̀ pé ọwọ́ tẹ̀mí abẹ́kọ̀ọ́ gbogbo yín ṣe mí dì ní ẹ tún dá gbogbo tẹ́ ẹ ní gbogbo ọ̀sà yẹn tún ra wọn tó mọ̀ kí ni. ثم لا يكن أمركم عليكم ọ̀rọ̀ yóò ní báyìí lẹ́rù mọ́ pé ah, agbára ti dé ìwọ dátì ẹjọ́ eléyìí dátì ẹjọ́ eléyìí dátì ẹjọ́ kálukú dágbára jọ ń bẹ̀ wá dájọ́ tán ẹ tún wá ké sáwọn òòṣà ẹ wá bẹ Ògún lọ́wọ́ ẹ ẹ bẹ Ọbàtálá lọ́wọ́ ẹ ẹ bẹ Ìwìn lọ́wọ́ ẹ ẹ bọ̀yà lọ́wọ́ ẹ sẹ́mi iná balẹ̀ pé ah, ẹni abádájọ́ eléyìí kan ọwọ́ sí kíní ọwọ́ tẹ̀ nú àní ẹ̀ lọ́ sí sí mi bẹ́ẹ̀ ẹ wá dájú gbogbo nǹkan ń kọ́ mi. kẹ́ ẹ máa retí tí ó ṣẹlẹ̀ ẹ dájú ẹ̀kọ́ mi wàlá tó zèrú nǹkan kan ò ní sẹ́ni nǹkan kan ò ní sẹ́kìnì. tẹ́yìn bá tóbi tí gbé rẹ̀ tó tọ́ tọ́jú máa ní ẹ̀ bá dúró wọ́n bá sọ kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ sí tí ó ṣẹlẹ̀ njẹ́ o mọ̀ sọ̀rọ̀ kan nù abudulayi yìí ni abá kan tó ní nákàdí mẹ́sàn-án lẹ́mbẹ̀ẹ́ min mo jaranke lafi o jaranke a b'a jawo a b'a jawo ẹ ń sùn ni ṣe ẹ wà ń bí ọmọ tí mo ti jaranke a b'a ti sẹ́nà kàdé jọ kan a bẹ́ẹ̀ síbẹ̀ mo jaranke jẹ́jẹ́ mo jòkó afa mi kàn bá pè mí ó ní kí n dákun pé òun ṣe afa alágbájá kálọ̀ ọ̀bẹ mo ní kí lẹ́sìn wọn làwọn ọmọ iléèwé rẹ̀ wọn wá iléèwé lọ́dọ̀ wọn ọ̀rọ̀ sùkúù rí báwọn nàzírù láì ń bẹlẹgbẹ mi bí wọn kọ́ ọmọ mi lọ nàzírù láì èmi àti ẹ̀wù tìrìbì ti ń sọ̀rọ̀ ẹ lọ wọn mú ti nàzírù láì wá bí ìdí àwọn ọmọ akẹ́ ọ̀dọ́ mi wọ́n ti mú kó wọ́n yìí wọ́n ti mú wá dọ̀ mi bí onídàá wọ́n tún mú ká dọ̀ yín bẹ́ẹ̀ tọ́ àwọn òbí wọn sáà yìí ẹlòmíì ń wá bí tówó ti rọjú ẹlòmíì ń wá bí tí ìwé ti ga kankan gbogbo ẹ kò nítumọ̀ kankan wọn lẹ́yìn máa ń lé kí wá dọ̀ yín kankan lọ́wọ́ ni ah, bàbá yẹn níná kàlí máa pààyàn ní o mo ní à ah, ilẹ̀ yorùbá tàwa yóò mọ̀ ṣàṣìyàn náà <laughs> wọ́n ń ṣàṣìyàn ọ̀jẹ̀ tuntun nílẹ̀ yorùbá wọn afá ṣàṣìra wọn náà ni kò nítumọ̀ ọ̀sá wà sí mi lọ́m tọ̀ èmi ẹgbẹ́ yẹn torí eléyìí àmọ́ torí yẹn sùn àṣìdọ́ mo sì fọwọ́ lẹ́ra báyìí àwọn méjì náà wọ́n sọ síra wọn àti ń bọ̀ wáyé bàbá yẹn náà kàlí yẹn máa ń gùn ún máa ń gùn ún ọ̀rẹ́ àfáàjà wo bá bímọ jẹ́mọ́ alukọ́ mi náà bá lè mi ní sọ̀kọ́ mo yìí sọ̀rọ̀ ẹnu ramadana yìí náà mo sọ àbí sọ ni mo sọ báyìí mi sọ mo sì níbi ìbá parí alukọ mi ò kó lé o láwọn yóò dùn náà ni mo sì parí alukọ la bá kú sí mọ́tò ìmọ̀mù náà wà bẹ́ẹ̀ ìwọ ò sí mẹ́ o torí wọ́n ẹsẹ̀ dé ńgbà wọn lẹ́yìn ìgbà wọn ni wọ́n dé bá kó sí la bá lọ tọ́ mo ti dọ́ọ̀ jẹ́ àdìgbò mọ́ yọ táwọn yẹn tẹ̀lé mi lẹ́nu yẹn bá bínú lọ lé pé tá làwọn dúró dé ilé wẹ ìyẹn máa bẹ àgbàlagbà ni bàbá ẹ má bínú mo sọ alukọ o tó wá sálẹ padà báyọ̀ wọn bá ní ẹni tí ó ṣe wá sí òun náà ní ó gbó kọmọ jáde ṣé kúrò àbọ̀jẹ́ rẹ lọ́ba tó bínú àwọn ò báyìí àwọn ìgbékin nákàlì rẹ yé ń gbó òní ní ba nákàlì rẹ yé òní ní gbàgìrì yé wọ́n sá túrọ́ sá farabalẹ̀ wọ́n sá jòkó wọn bọ̀rọ̀ wọn bọ̀rọ̀ wọn gbọ́ kàjá tó lè fi wo bàbá yìí sebo kéwò sí àgọ̀bá ọgbọ́ ìmọ̀ràn ẹlẹ́ à ẹrù ọba ọ wọ́n ń gbé ẹrù ọba ọ sáwọn àjákù tíra tó gbójúlé àwọn àjákù tíra tó kógi wọ́n ti máa ń sọ pé ológun ti gbẹ ó máa lè ní ọ̀bọ̀ bá dà sí mi mo wá fún ọ bí mo ti dúró yìí jọ́ méje mo bù ọ bọ́ọ̀ bá sa gbogbo náà kálí ni ọ máa lè ní ọ ó ah, sì ń bínú látẹ̀ka bẹ́ẹ̀ náà ló bínú wọlé tí mo dé lẹ́ẹ̀kan ẹgbẹ́ ló ń pèmí rẹ ni abúrò pọ́jọ́ ni wọ́n fi ń tò gbogbo kínní rẹ̀ ń tọ́ bá sà kò ní dáa fún ọ dọ́wọ́ lọ sà bọ́jọ́ dáa ó kọ̀ ya mi tó rè ọ̀tá àbí ọ̀tá àbọ̀kọ̀ ya kọ́ mọ̀ wá kì mo tún sọ fún ọ. ọbẹ̀ sọ̀rọ̀ mo ní tọ́ pọ̀ pọ̀ tọ́ ọba gbé mi tọ́ ọba gbé tọ́ ọba ó tẹ̀ sí. àwọn kìnìún àrìjẹ̀nu ti ń kó kí ti sá lọ. wàláhì wọ́n tùkà wọ́n bí wọ́n dá wọ́n tùkà yìí ìmọ̀lẹ̀ lọ́wọ́ yóò bá jẹ́ mọ́mí ní òdodo ìmọ̀lẹ̀ lọ́wọ́ lára rẹ̀ àlìjẹ̀nu lásán eléyìí ń kó kì í kò jọra wọn ẹ gbọ́ tínú wa challenge wọn ni gbogbo àwọn wa bá àbá yẹn fi tán gbogbo àwọn yẹn wá bẹ̀ mí àmẹ́rà náà sọ̀kalẹ̀ àmẹ́rà náà jáde wá lọ́tún ló sì ṣe kẹ́ mọ́bìnú yìí bínú eléyìí ọmọ wọn rẹ̀ ní kọ̀ọ̀kínní nákàlí ti ń kó kì í jọ́ lójú ní kò sì mọ̀ pé sí ọmọ náà ní iṣẹ́ tó ń ṣe lọ́ọ́ dá kíní yẹn nù tó bá wà lè jẹ́ lọ́ọ́ dá kíní rẹ̀ kíní rẹ̀ lọ́ọ́ dá nù àmọ́ kó tó dànù sàyí tó bá sàsìmí náà kọ́ ọmọ bó jẹ́ bí ọ̀jẹ́ o lọ́ọ́ sàtọ̀dọ̀ rẹ̀ agbada tó wà báyìí ogun jáde lára ẹ̀ torí mo bá wí púpọ̀ mo bá wí gan ni torí wọn náà wọn náà rẹ̀ torí gbogbo àwọn ìmọ̀mù jáde gbogbo àdúgbò yìí wọn máa lọ gúnṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ni o níbi wọn gúnṣẹ́ fi wọn hàn tó bá ṣe tẹ́tàn yóò bò fẹlẹ yóò bò tọ gbọ́n lọ gba sẹ́ńbẹ̀ ní mi ẹ n kí mo dá dúró náà ni mo ti dá jẹ mo ti bẹ̀rẹ̀ dá mi mo ti dá dúró náà ni so nígbà tí ọmọ lọ ní kọ̀ọ̀rán ti wọ bàtà wọn á ń gbé wọ bàtà olóhùn ọmọ kò wọ bàtà labalábá ń bá kò sí nǹkan kan èmi rè ò níbi tá pàdé ìgbòògùn bì kan ìgbànàkàdé bì kan ń ọgbó sẹwẹ̀ẹ́ ọ̀rọ̀ pé ń wádìí rẹ̀ kọ́ bọ́ wádìí mi bí mo jòkó iná ló ti bá mi kò síbò mi ọ̀rọ̀ pé wàá bá mi lágbo àjẹ́ èmi kọ́ ò lè bá mi lágbo só ò lè àwọn aláwo ò lè àwọn olóògùn kọ́dọ̀ ò lè nẹ́kàlì ibi mo jòkó iná láyé àti ilé mi ti ń sún mo sì dúró tọ́lọ́ pé lọ́n sì dúró tì bí àáfàá tí ó ṣiṣẹ́ Ìbàdàn ọlọ́run yóò ti rí nu àfi ìdáwó ìpapọ̀ bí ìgbà tó jẹ́ adájọ́ ọjẹ́ lọ́ọ̀yà ọwọ́ lọ wọṣọ mẹ́díkù ọdún ti dọ̀nà rúmọ̀ rẹ lójú bí yẹn bá ti já àfa yóò dùn tọ́lọ́ pàmbélé náà àníṣe ọ́ challenge àwọn èèyàn tó àyà nìka. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا kéde ẹsẹ tiẹ nìkan mo ti lọ sí wá síwájú kan bẹ òun ìní dákọlù yẹn tí wọn bò kábàámi lọ́wọ́ ó sì dijọ́ kejì wọ́n ní sọ́wọ́ ṣéwù ti wú ah, ọwọ́ mi ò wú yìí tiẹ̀ mọ̀ kó fọkàbà mi lọ létà lẹ́nu yẹn ń sọ wá síbi àwọn sọ pé òun fọkàbà mi lọ. àbú imran èdè pàtìlẹ ní kìbá jẹ́rìí mi nǹkan wọn kéwú bí àbú imran náà wà ní kíláàsì ìjọ náà lẹ́nu yẹn délé lóun wá túbá mo ní kí ló dé ó láwọn táwọn ń ṣe àfa ládùúgbò yìí ń fi àwọn ládùúgbò yìí ń fi àwọn àwọn wá rí pé táwọn ọba yẹjú mi ọ̀nà ọ̀lọ́ àwọn ò ní rí sẹ́sẹ́ òkú jẹ́làbí ti túká fatiwa gan ti ń ṣe àwọn èèyàn gbọ́dọ̀ sáwọn lẹ́nu mọ́ kọ́lá àwọn wa dá materials jọ àwọn wa dá owó jọ àwọn wa lọ́ra materials àwọn wa bẹ̀rẹ̀ sí rọ̀ kabomi kọ́lá àwọn da kabomi àwọn kò kabomi gan o abúlé náà wà ń bẹ̀ kọ́lá àwọn kò kabomi gan àwọn kò bomi gan o kọ́lá àwọn wà ara pẹ̀rẹ̀ kankan gbàdúrà tó máa lọ mo tó máa bò lówó ẹ bá fún twenty thousand tó bò lówó kò sí nǹkan kan ọ̀nà òjọra wọn ni ọ̀nà mọ́jọ náà rẹ̀ ọjọ́ tẹ́ni kankan o bọ́bà jẹ́ mú mi ní ó dùn tán yẹn ni o nínú àṣọ pé ọlọ́run ní tinú àlọ́ fi ṣàpèjú yìí nìsín bá ń káfa. يا قوم إن كان كبر عليكم مقامي wọ́tẹ̀lẹ̀kiri bí ayati Allah. Nùwà ni tọ́bajá sí bí mo ti rí yìí. tí n sì ń sọ̀rọ̀ ọlọ́run fún yín tọ́ba kà yín láyà tẹ́ ń bó yanjú mi sí ẹjẹ́ jẹ́ sọ bẹ́ẹ̀ ti yanjú mi. àmọ́ ẹ ó kílẹ̀ àti ní nǹkan kan lẹ́yìn gbogbo yín jọ kẹjọ ẹ tún wá kí sáwọn tẹ̀ ń yín lọ́wọ́ lébi ṣe é mọ̀ pé tẹ́ bá dáná kàlí tí ń jọ tẹ́ ẹ̀ sì ké sáwọn ọ̀sá yìí ọkàn yóò balẹ̀ pé tẹ́ bá fẹ́ ṣe ó yóò ṣe. ẹ wá dájú gbogbo ẹ̀kọ́ mi ẹ fi fèsì mi. ẹ ní láti bọ̀ tán o kàńtọ́ kan. فإن توليتم فما سألتكم bẹ́ẹ̀ bá wá gbọ́n tí wí fún yín wà máa sàálù tó kún mi ní ajírí gbogbo wà síbi tí sì fún yín ìbéèrè owó ìyá. ẹ ṣàyè mọ̀kọ́lọ́ wọn ọba ní ọ̀sán mi lẹ́sàn sẹ́ mi ni. Nọ́wà ni òmìnirí tí wọ́n pa mí láṣẹ, àkúnná mi nà ní Mùsùlùmí, kí n wà náà Mùsùlùmí. Kí Nọ́wà náà gbẹrẹ? Kí ló gbẹrẹ? gbogbo ànábì ọlọ́run pátá mùsùlùmí wọn pera wọn Musa sí ànábì kan tí èsì mùsùlùmí Islam gbogbo wọn mú wa ọlọ́run bí ní iná dínà ìdá láàyè àti ìsìláàmù ẹ̀sìn kan ṣoṣo náà ní ìsìláàmù kí nínú àná péré ẹ̀sìn kí máa jẹ́ ọkọ̀ míì ibrahima mùsùlùmí ní péré musa mùsùlùmí isa mùsùlùmí nínú àná péré ní kí ló kọ tiwa náà ní ọjọ́ kan rí ọbalẹ̀ péré ẹ̀sìn àwọn ànábì ọlọ́run lásìkíní ẹni tí bá ṣe nǹkan mi lẹ́yìn islam sọ́lẹ́sì náà ni àná àwa mina lè mùsùlùmí nù mùsùlùmí lè mina wà o ẹ̀yin tẹ̀ ń pera yín lọ́mọ yorùbá tẹ̀ ń bá ara dànù àdàkà kiri yorùbá kìíní kan yorùbá kìíní gbọ́ yorùbá tẹ̀ sọ́ra yín sí tẹ́ à ń pìtàn jagbajagba pé ẹ̀sìn àbáláyé sebo ọmọ nua bi lẹ́yìn náà ń pera yín fún ọmọlúwàbí ọmọlúwàbí nua ló ní mùsùlùmí lòun yìí baba ńlá baba yín pèrè mùsùlùmí ẹ̀yin wá ń pera yín lọ́lọ́sà wọ́n lè ti sọ yóò náà jù ní ìtàkìtà lẹ́ ń pa tẹ́ni Nàmúrúsù Nàmúrúsù eléyìí kèfèrí tó bá Ibrahima jà ní. ìtàn Yorùbá tí wọ́n yé ṣe Nàmúrúsù ló ti pilẹ̀ Yàrúbà Yàrúbà ni ẹni ó pè nà Nàmúrúsù kò rí tàpá ìpìlẹ̀ wa Yàrúbà kí ni mo pè Yàrúbà wọn ni wọ́n pè Yorùbá ẹ máa pè nà wọn máa Nàmúrúsù Nàmúrúsù Nàmúrúsù Nàmúrúsù kú rúṣù báwo gbogbo àwọn anábì ọlọ́run pátá mùsùlùmí ni wọ́n ẹni tí ó bá ti ṣe ìsìláàmù kò lẹ́sìn ní àlè lẹ́yìn ten thousand years àbí one thousand years lọ́dọ̀ àwọn bùtàmí tádàmà lọ Nóà tó dé ọmọ ọmọ kejì ní Nóà sádàmà Nóà ní sọ pé wàhánà mí náà lè mùsùlùmí èmi náà wà nù àwọn ajásí kan àwọn tó ti kọjá kó tó kàn wọn náà kí ló kọ tiwọn náà ẹ wá ń pé ẹ̀sìn àbáláyé lẹ́sìn ẹbọ bó lẹsìn àbáláyé ti ń jẹbọ. yace da dale antum wa abaukum ma anzalallahu biha min sultan ẹ organize ẹ Ọlọ́run ọsọ àyàkálẹ ẹ̀sìn Islam lẹnibọdì ń ṣe láti láéláéláé ayé Noah gangan ló sábẹ̀rẹ̀ ayé Noah gangan ló sábẹ̀rẹ̀ gbogbo àwọn tí ń bọ̀ gbogbo wọn ayé Noah ni Noah náà wan ń dìkìlẹ̀ pé wàhánẹ́. inú mùsùlùmí lè fi sínú ẹlẹ́bọ̀ o gbogbo ẹbọ tẹ̀ ń sin wọn àwọn tí wọ́n máa kíní o láyé inú àdó ilẹ̀ rẹ̀ náà. Sọ́fà. كذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم وجعلناهم. ẹ wọ́n sùn gbogbo ẹ wéwọnú ara wọn sẹ́mi pé nù ah, ọ challenge ó ní kí wọ́n kọ́ra wọn jọ kí wọ́n tún pe àwọn òòsà wọn kí wọ́n lọ sàsóhun abẹ́ẹ̀kọ́ tí a bá sàsóhun kí ló kò lè ṣe ó ní ò lè ṣe kí ni àṣàṣì ó sì mú abóhùn sóhun ni gbàdúrà sí òmu tán ó tún wá sódú sọ̀sọ́ra rẹ̀ ọkọ̀ kò ojú omi àwọn tó tẹ̀lé ó kó wọn sínú ọkọ̀ ojú omi ọlọ́run payé rẹ̀ ní abáṣà sí ọtí ọba mu ọwọ́ wáṣẹ́ tó máa sì jẹun ọwọ́ náà táyé yóò fi dáa ọ̀wọ́ náà tó fi láṣeyọrí òní máa wòran lẹ́yìn èyí máa wòran ọlọ́run nígbà tí náà wá kan ojú omi tá a káwọn èèyàn síbẹ̀ àwa lànà àkáyà ní àbá. tán kà láti bẹ̀rẹ̀. وأمرت أن أكون من المسلمين وأمرت أن أكون ó ní wọ́n ní kó wọ́n jẹ́ kí ni kó wọ́n jẹ́ mùsùlùmí náà. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. يا دوني بي وأنا ó ní wọ́n pa àwọn láṣẹ kó wà nù àwọn kìíní mùsùlùmí wọ́n sọ lẹ́ẹ̀kan gbà nábì ọlọ́run pátápátá ẹ̀sìn kan ni wọ́n mú wá kí ló pẹ̀sìn ń ló pẹ̀sìn ń bá mi ka aya ti sọ pé ìdè kọ́lá làbú rọ́pòhù aslim kọ́lá aslamtu. شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسحاق إلها واحدا ونحن له مسلمون آية من لقام آية من لقام قليل إذ قال له ربه أسلم إذ قال له ربه أسلم Ọlọ́run sọ fún إبراهيم إبراهيم Ibrahim sẹ́mi pé ní hadisi ó ní wà ánà mí náà òun wà nù àwọn tani ẹ wá wo anabi Ibrahim ibi kọ́ọ́lá lahu rabbuhu ìgbà tó lọ sọ pé asilim kí ni ìtumọ̀ asilim kí ni ìtumọ̀ asilim sislam Ibrahim náà kí wọ́n ní kó ṣe kọ́ọ́lá aslamtu lillahi rabbil ọlọ́lọ́ mu sislam fún ọ nígbà tí Ibrahim wá sí Islam tán wọ́n wá sọ bí ha Ibrahim ìsìláàmù yìí náà ni Ibrahim wá sàsọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ méjèèjì tó bí àwọn ọmọ olóbi Isiaka àti ìsìláàmù yìí ló ní wọ́n ṣe ìsìláàmù ló ní wọ́n ṣe ó tún wá sọ fọ́mọ ọmọ rẹ̀ ọmọ Isiaka àti Yakubu ó ní kó ṣe ìsìláàmù ó lẹ́yìn ọmọ mi o ọlẹ́ yìí ọmọ mi ọlọ́run ọba ti fún yín lẹ́sìn tẹ́ẹ̀sì o ẹ̀sìn tẹ́ẹ̀sì ọlọ́run ti fún yín o. ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́run ní Ibrahim ṣe mùsùlùmí ó wá pe Ismaila ó pe Isiaka ó pe Yakuba ó wá ní wọn gbọ́dọ̀ kú àfi kí jẹ́ kínní ẹni tí wọ́n bá ti mọ̀ ìsìlámù sọ́lẹ́sìn kọ̀sẹ́sìn kọ̀sẹ́sìn. náà mọ́ gbọ́rọ̀ rẹ̀. ọlọ́run nígbà tí ikú wá dé bá Yakuba náà ìgbà tí ikú Yakuba náà fẹ́ kú ń sọ ọmọ tiẹ̀ náà pé tálẹ̀ máa sì lẹ́yìn mi sẹ́wọ̀n kí Ibrahim pèsè aka ó pèsè mélòó pé Yakuba bẹ́ẹ̀ kọ́ Yakubu náà wá pa àwọn ọmọ tiẹ̀ náà ó náà wá bí lè gbé tí wọ́n láàmà sí ọlọ́run ọba àtiwọ́ ọlọ́run ọba tó dá àwọn bàbá rẹ̀ ọba tó dá burahima tó bisimilá tó bisiaka ìlàhà wáhidà ọba kan ṣoṣo àwa náà máa jẹ́ mùsùlùmí fún sẹ́ni pé sìlámù ti ń bọ̀ tipẹ́ àwọn ànábì ọlọ́run eh, Yusuf ó ní lọ́bì kọ́lé àdéhìtà ni ọlọ́nkọ́ dá wa lọ́la o gbà tó yusufu jìyà kan tó jẹ gbogbo yà tọ́lá wa dé wa lọ́rọ́ bí wọ́n lọ́n kọ́ àtẹ ìtàgé mi nà lùmọ́lù ó ti dá lọ́la báyìí. ọwọ́ akọ́ mi bí ti máa rọ́ àlá. ṣebí wọ́n lọ dá sánmà lọ dálẹ̀ ìwọ lọ́ọ́ máa dúró tì mí láyé ọba àdìjọ́ àlèkè àmọ́ náà ìwọ lọ́rẹ́ mi mùsùlùmí ni ọ̀pá mi sí o Yusuf náà nìsín ibo ló ní kọ́ lọ́wọ́ pa òun sí kí ni ń láti lẹ̀ ọwọ́ ní kọ́ lọ́wọ́ ń pa òun ní. Musa ó ní yá káwọn in kuntum amantum billahi. فعليه توكلوا إن كنتم مسلمين قال يا قوم يا قوم إن كنتم آمنتم بالله موسى لا يجومي إن كنتم آمنتم بالله قال يا باب ولنبو فعليه توكلوا أبانا نيجبرالي إن كنتم مسلمين تبجي àti tí ọba gbẹdọ lọhùn èsì mùsùlùmí níbo ni musa darí àwọn èèyàn lọ sí kí wọn ṣe islam kí wọn ṣe islam so ti rí àwọn tí àwọn ológun tí musa gbà lọ́wọ́ fìdíwọ náà tí wọn tẹ̀lé musa nígbà tí wàhálà wọn pọ̀ ẹgbàdúrà tí wọn ti wọn ní rọpa náà ìwọ Ọlọ́run àforíjì àlẹ yìí náà sọbọra dákun jésù ro wà sùkúrú ká ṣe sùúrù ká má di kèmẹrí má wọ́n tẹ̀ bìtì àkàdáàmà náà wọ́n tẹ̀ wọ́n fà náà mùsùlùmí fẹsẹ̀ wa nílẹ̀ kọ́ wa pa wá sínú kí làwọn náà ń pariwo islam islam bíríkì ńgbà tí sulemana fẹ́ pè sule ní ìníwólíkì àìláyà kìtàbù kẹrìmù ìnáwó. ìnáwó mi Sulaiman. ọ̀dọ̀ sule tíra yìí ti wá. wà ìnáwó bíbélà ìwọ̀n bá ìwọ̀n. pẹ̀lú olùkọ́ náà mo fi kọ́ tíra yìí ọwọ́ ni Allah ta'alu alayya sùlẹ̀ kọ̀mándì ó ní ẹ gbọ́dọ̀ wù mí lójú o ẹ má bọ̀ wá di kíni ẹ wá di mùsùlùmí ẹ wá di mùsùlùmí nígbà tí bíríkì wá dé kí ni sùlẹ̀ ní kọ́ wá di ìgbà tó náà wá dé sẹ́gbọ́n tó wí gbàtó dé ó ní rọ́bì nínú lámùtù náà sí ọlọ́run. قالت رب إني ظلمت نفسي بيجي لهم mo ti ń sábò síbọ̀ fúnra mi dípẹ́ dípẹ́ dípẹ́ dípẹ́ o. ó wá di mùsùlùmí pẹ̀lú sílẹ̀ lónìí mo di mùsùlùmí lónìí kí ló dì. mi mọ bí wọ́n ti rẹ́sìn mi o mi mọ bí wọ́n ti rẹ́sìn mi. ọlọ́ọ̀ni náà àdánná tàwọ̀rá tàbí àwùdá wà nóoru yá kùnbíyá nàbí àṣìlámù ọlọ́run la sàtàwọ́rá kalẹ̀ a sì sọ mọ́lẹ̀ kalẹ̀ síbẹ̀. àwọn ànábì tí ó gbájú àtàwọ́rá yìí ni wọ́n fi ń dájọ́ fáwọn tó jẹ́ mùsùlùmí àwọn ìjọ wọn náà kí ni wọ́n pè wọ́n mùsùlùmí wasansi kala yi inna wa idi awo hayi tu ilal hawari yi na. ọlọ́run nígbà mo ránṣẹ́ sáwọn tó tẹ̀lé yìí sá. mo ní ẹni mẹ́rin sí mi ẹ sì gba òjíṣẹ́ mi gbọ́. wọ́n láwọn ti gbà o. ìwọ isa wá jẹ́rìí wa bí alẹ́ nàná báwa náà mùsùlùmí ni wa àwọn àjọ tanu wọ́n ní kí sọ jẹ́rìí àwọn pé kí làwọn ẹ̀yin kírísítẹ́nì ẹ̀jẹ̀ lọ gba islam ẹ bá gba islam kọ̀ sọ́nà fún àwọn ọ̀gá yín ni wọ́n ní kí sọ máa jẹ́rìí àwọn pé ẹ̀yin náà bá gba islam kọ̀ sọ́nà gbogbo kírísítẹ́nì. ní nǹkan kan ní nǹkan kan sọ́nà bẹ̀rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ni ọ̀takùrọ̀ àwọn níbi gbólóhùn wọn ọ̀takùrọ̀ àwọn níbi gbólóhùn kí ni Ibrahim ní nẹ́sọ̀láàtì wa nusuki káàbà. إن صلاتي ونسكي ومحياي ومماتي Ibrahim ní irun tó ń kí àwẹ̀ tó òun òun ní láṣẹ rí òun ní sẹ́fọ́ pẹ̀lú wọn bí dáadé ká òun méjì tí wọ́n pa òun lásẹ̀ lọ wà á ní òun là kọ́kọ́ mùsùlùmí kí ni Ibrahim náà gbélé ẹni tí ó bá mùsùlùmí kí ni o ṣe Allahumma izza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin. ودمر أداك أداء الدين وانصرنا نانو عبادك الموحدين آمين يا اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا زكي قلوبنا بعد هدي هديتنا وهب لنا من لدنك رحمة إنك ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 adúgbòfọlọ́hún láwọn àlejò pàtàkì pàtàkì láti gbòòrò Ìbàdàn àwọn ọmọ ìyá wa ní ìsọ̀ bàtà nìbàdàn nísìnyí wọ́n pè wá lọ síwáàsí gbogbo àwọn alálejò púpọ̀ bàtà tí wá kó fún wa lọ́dún tó lọ lọ́hùn àti ìwọ̀ tán wọ́n tún wá pè wá lọ́dún yìí náà tó wá lọ bàtà tó wá tọdún tó lọ lọ kó tó wá kó fún wa gbogbo àwọn akọ àtọ tẹlẹmí náà ti mú bẹ o àbí òun ṣe òun bẹ mélòó mẹ́ta. ètí mẹ́ta ti kàfa yìí àwọn tó tẹlẹmí lọ sí mẹ́ta tó méjìlá mẹ́ta mẹ́ta báwọn sẹni gbélé rẹ àbílẹ̀ ọ̀rẹ́ ó tún wà ní ìdèkòtè ọlọ́ba àsìnyílẹ̀ sàn ọlọ́ba àsìnyílẹ̀ sàn ọlọ́ba àsìnyílẹ̀ sàn ọlọ́ba àsìnyílẹ̀ sàn ọlọ́kọ́ gba ní bàdà fún mi ẹ̀kú àlejò wa ẹ̀kú dáadáa ọlọ́run ní jẹ́ alápàdà sí mi ọjà náà ọlọ́run fàlù báràkà sí ọjà yé ọlọ́run fàlù báràkà sí ọjà náà ọlọ́run fàlù báràkà sí gbogbo ẹni tó ti rí sí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jọ owó sí ẹni tí ètí ìmọ̀ rí sí ọlọ́run bá dá lọ́lá fòdí láti ṣe àfáà wa tí wọ́n jẹ́ àfáwà àgbà níbẹ̀ tí wọ́n ń gbà wá lálejò ní ìgbọ́ ṣéèkù àbíbùlá olóko kátẹ́bí ń pè wọ́n olóríire bàbá yìí gbà mí olóríire bàbá yìí gbà mí ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí i ọlọ́run ní jẹ́ ẹ̀rá padà sí i ọba mi ò ní jẹ́ ẹ̀rá padà sí i gbogbo wà lẹ́nu gbà wá lálejò ẹ̀tọ́ dáká ẹwà wò wá iná tó dìde torí pa wá wá síbàdàn lọ́tún wá kí wá sí o ọlọ́kọ̀sán yìí lẹ́sẹ̀ rí ọlọ́kọ̀sán yìí lẹ́sẹ̀ rí muhammad onímọ̀lì asida ilaykum ma'rufan fakafiru ẹni bá ṣe dáadáa sí ẹdúpẹ́ ẹ̀yin lámútẹ́ yìí má tó káfíwó làwù bìyì ẹ̀ bá rí tẹ́ẹ̀bì dúpẹ́ ẹni kọ́lọ́wọ́ san wọ́n lẹ́sẹ̀ rí ẹ̀ ti dúpẹ́ tán ọlọ́mọ asan yìí o ọlọ́mọ asan yìí lẹ́sẹ̀ rí o ọlọ́mọ asan yìí lẹ́sẹ̀ adúpẹ́ fún yín ọjà náà ọlọ́wọ́ níjọba jẹ mùsùlùmí bẹ́ẹ̀ asàdúrà fún ọ ọlọ́run lójú burú fún wọn àwọn ẹlẹ́sìn mi tọ́wọ́ mi àṣàdúrà fún wọn ẹni tí dáa fún ọlọ́run lójú ọba jẹ fún wọn ọlọ́run bá wa sàwọn náà mùsùlùmí ọlọ́run bá wa sàwọn mùsùlùmí lámà sàlàlá muhammadu wa ala ali muhammadu kàmá sọ̀lẹ́ tààlà ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa bariki muhammadu wa ala ali muhammadu kàmá tààlà ibrahim wa ala ibrahim innaka hamidun majid ẹ bá mi gbé àgbà wa bisimilah ṣe o fẹ́ kẹ́ sálámà sí mi. Ah, ẹ jòkó ẹ jòkó ẹ jòkó ẹ jòkó ẹ jòkó. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدعوكم في ورحمة ọba tí ó fi sọ ẹ̀ sọ àwọn bàbá wa láti ìgbà tí ọlọ́run ti gbé wọn dìde ó fi dàsìkò yìí lápapọ̀ ẹ̀ tí à ń gbọ́ yìí ó tó jẹ́ kí ìfìrìnlẹ̀ ọpẹ́ lẹ́nu tiwa ọdún yẹn kó tó wá rìn lẹ̀ dáadáa sí pé a ah, nǹkan bẹ́ẹ̀ bí máa jí sí ọlọ́run ọlọ́run wọn láwọn pẹ́ dáadáa yìí nígbà tó bá lékún ìsọ rẹ̀ lórí yín ọlọ́ba lékún ìsọ rẹ̀ lórí yín wala la ilaha illallah mo kí gbogbo àwọn jẹ̀mọ́ dáàbò yàáyìn ọlọ́run sábà àṣẹlẹ̀ bọ̀ kan wálé sọ lórí bí a ṣe ń kí àwọn afáwa náà láti gbogbo àwọn afáwa pátápátá látòkè délẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn afọ́wà wá sí ìlú Ìbàdàn ọlọ́lọ́gbọ́n sábà sẹ́yìn lẹ́sùn olóore ọlọ́ ìpínlẹ̀ èdè ọlọ́run àtúnlẹ̀ kí á tún wá sálámù sáwọn bàbá wa pé wọ́n kù dìde ọjọ́ ẹ̀sí ẹ̀kú àpọ́nlé ọlọ́run lára wa nígbà tí ò sí nǹkan kan jẹjẹ wa la jókòó tí àwọn sí wẹ́lẹ́wẹ́lẹ́ lọ ẹ̀dẹ̀ fi bí ọlọ́run ṣe sí orí náà ọlá náà ẹ̀dẹ̀ fi ń pọ́n ìwọ̀nba tí àwa náà sí ń bẹ̀ ẹ̀ fi ń kalẹ̀ fún wa bàbá wa ọlọ́dàkùn má jẹ́ ìmọ̀ padà sí ìdúró ọlọ́dàkùn má jẹ́ ìmọ̀ padà sí ìdúró ètò wa náà láti máa lò ìyọnu ọlọ́run àgbà orí gbogbo ohun tí ẹ̀ ń ṣe yìí lọ́sàn-án lóru dákòjọ́ bọ́ sínú àpòyọ ọlọ́run fún wa ọlá ìpínlẹ̀ èdè ọlọ́run ọlá aláìlá ìlọ́lá nígbà wa dúpẹ́ púpọ̀ pé ẹkú rìn ẹkú dìde lọ́wọ́ bá a sẹ́yìn ní ẹ̀sán olóore wọn ọlá ìpínlẹ̀ èdè ọlọ́run bákan náà àwọn afáwa ní kí á dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àwọn bàbá wa bàbá ní agbeni wọn ní ká yín torí pé ìrìnfẹ́ ìrìnjọ́ náà ilé ìbejì ni ìbejì nígbà tó tó parí lẹ́tọ̀ tán ó tún wá jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ ó di ilé ọba Olúbàdàn tànà tí ó wájà àwọn afáwa tó débẹ̀ wọn tó fi wá sí mbẹ̀ nílé ọba lọ́kọ̀ọ́kọ̀ lọ́kọ̀ọ́sàbà fẹ́yìn ìjẹta ni wọ́n yẹ ọba tuntun lẹ́yìn ọba alálẹ́yìn níta ni wọ́n fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọba bí ọjọ́ òun yóò tí wọlé tí wọlé ọlọ́run kan sábà fún yín lẹ́sùn lóore ọba dúpẹ́ fún yín ó padà ń ṣàlàyé pé wáàsí fẹ́ sí ilé ọba náà ní wáàsí kò sí wáàsí mi mọ́ àwọn bàbá wa wà fáwa ní kò sí wáàsí kankan mọ́ lẹ́yìn tí àwọn bàbá wa ṣèkì láti èkó fẹ́ẹ́ ti ṣe tó sì bọ̀ sí gbogbo èèyàn la wọ́n sọ dì sí ni wọ́n á sì wọ́n á lè mọ̀lẹ́ ìdá débi pé wọ́n rò pé bóyá wọ́n ti sọ ní tẹ́ sọ̀rọ̀ lọ fún ni ó ní agbára torí pé dèédé tó yẹ bẹ̀ tí àwọn àbá àgbà lérò tí wọ́n ti ń lérò báwọn sọ wà láyé náà lọ́nà kí ó fi déédé ẹ̀ lọ sẹ́nitọ̀ jẹ́rìí sí bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ lọ ilé ẹ̀ ní ń wà lẹ́gbẹ̀ẹ́ má pa kí ní irun o ẹ má jẹ́ tí bàbá ti dálẹ̀ ọkùnrin tó lọ ní wá sí náà ní ó ti ṣe tiẹ̀ ó ti lọ ẹ̀yin tẹ́ ẹ̀kú lẹ́ẹ̀lẹ́ mójútó lẹ́ẹ̀sì bóyá wọ́n sọ bẹ́ẹ̀ ló jẹ́ àmọ̀ tó wà wá ní ọlọ́wọ́ ó pèsè náà rẹ abẹ́lẹ́ ọ̀sìn tọ́lù tí sẹ́ni ó fi máa lọ tí ó ti jẹ́ ìtẹ̀wọ́gbà lọ́dọ̀ sábà dá yín wọ́n lè pè méjì ọlọ́ọ̀ tó ti ń wà ní ọlá yìí dáhùn ọjọ́ bàjẹ́ láíláí kò sẹ́ni kankan tí òun náà máa fẹ́ lọ́lẹ̀ lọ́la tí ó máa wá rí bọ́lọ̀ fi ń ṣe yìí tí ò ní tara ẹ̀ máa bẹ náà máa dúpẹ́ inú tèmi ń dùn púpọ̀ mo sì sọ ní jọ́tà wá bí gbogbo àwa jẹ̀mọ́ Daaru Naim wà láì ọ̀rọ̀ wa tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run wà láì ọ̀rọ̀ wa tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ti láwọ̀ ọmọ ìsìláàmù yìí ẹnu tí wọ́n ò gbà kásọ bẹ́ẹ̀ pé sáwọn tá a jókòó ti bàbá tá a mọ ìwọ báyìí àwa tí wọn ò sí lọ́dọ̀ wa ọ̀dà ní ìgbẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ ti jókòó lọ́pọ̀ ìjátà làwọn jókòó ti ìlú

ọtọ́ wá bèrè àsìkò tó dòdò báyìí lẹ̀kẹ́ tí mo bẹ̀ ẹjọ́ náà pẹ̀lú àwọn tá à ń gbọ́ yìí káàkiri sáyé tú bẹ́ẹ̀ bá sí àrẹ nípa nígbà ọgọ́rùn-ún kò tí ì pọ̀ jù wọn láìpẹ́ pọ̀ jù mo kí gbogbo àwa jẹ̀mọ́ dáhùn láyé pé a kú oríire àti àwa ọkọ àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa wà láyé àti wa pé a kú oríire àwa àti ọlọ́run dákun mọ́jú bàbá ọlọ́jà wàràwàrà dákun mọ́jú bàbá ọlọ́jà wàràwàrà ọlọ́run dákun bá a fẹ̀mí yín lẹ̀ fún wa bó bá jẹ ẹ̀dàgbà má jẹ ẹ̀dàrúgbó dùgbùdù ẹ̀ àgbàlagbàlà tọrọ fún yìí tọ́lá àfẹ́ òkòlè ọba ẹ̀ ṣe fún àwọn bàbá wa sheik abibulahi kamadi dee alilọ́ọ̀lù ó ṣe bẹ́ẹ̀ fún wa ó ṣe bẹ́ẹ̀ fún wa wọn ò sí kéwú pè wọ́n ọ̀dẹ̀ sí wòye ọlọ́run dákun bẹ́ẹ̀ bá ń lọ́nà àgbàdo àwọn jẹ́ èsì kí wú pè dákun má jẹ́ èsì wí dákun má jẹ́ èsì sọ dákun má jẹ́ èsì wa o ọlọ́run ìdílé jẹ ọlọ́run orin lọ́lọ́run fi í ṣe fún wa orin náà dákun má jà pàtì lọ́wọ́ wa ọ̀pọ̀ àgbàlá ìlà ìlọ́lá ọ̀pọ̀lá ìlú méjì ọlọ́run ìjọ Daaru Naim lẹ́kọ̀ọ́ bí àti gbogbo ibi tí ọlọ́run wà fún kàdà akẹ́kọ̀ọ́ máa wà láwọn náà bẹ̀rẹ̀ ọkọ̀ jẹ́ pé ẹ̀ka abẹ́ ọwọ́ àbàdàn kábàjá ìgbógbó ọ̀nà pé alárẹ̀wọ̀ àbìnàyé Daaru Naim gbé ọlọ́run náà fọwọ́ jẹ́ ọba jẹ́ láíláí ọlọ́run ìlú méjì ọlọ́run ọlọ́run ìlà ìlọ́lá ìlà ẹ̀dá pẹ̀ bá sọ pé jẹ̀sà ọkùnrin lọ fún ìlẹ̀ ẹ̀dá pẹ̀ bá sọ pé ilé kan sí máa bàdá ẹ̀dá pẹ̀ já sọ pé ilé kan sí ẹ̀dá pẹ̀ sábà fẹ́ ilé sọ lórí o gbogbo àwa ìjọ bàtà látòrí alága gbogbo àwọn alága sóòsó wọn lè dábàá wọn kí yín ìpè àdáfẹ́ ara yín ọlọ́wọ́ di ọ̀gá lẹ́wọ̀n assalamu alaikum wa rahmatullahi Baba yàrá a dúpẹ́ fún un. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tí ẹ ń fà mọ́ lọ́wọ́ yẹn, a nígbà fún yóò. Nínú àti gbèrè ni ẹ, tẹ́ ẹ̀ bá ti jẹ fara mọ́, bá ti ń yọ̀ǹda mọ́ náà kọ̀ọ̀kan o, ẹ wọ́n jà sí iṣẹ́ o ọlọ́run ọlá mi jùlọ láàrin ẹ̀yìn èkó ọlọ́run ayé fún wa ní àlàáfíà tó pọ̀ torí kò sí nǹkan méjì tó ń gbé wa ní o àlàáfíà ni o pàtàkì àti òbá sí àlàáfíà kò sí ọmọ tá a fẹ́ ta sí àlàáfíà tó yẹ kóró dárù náà ń jèkó ọlọ́run kó méjì láti sàrà fún wa àlàáfíà tó yẹ kóró dárù náà ń jìbàdàn ọlọ́run bá fẹ́ jùlọ àlàáfíà tó yẹ kóró kó bá fẹ́ sàrà fún wa dárù náà ń jìbàdàn kọ́lọ́n kó jọ àwọn bàbá wa kọ́lọ́n kó lọ́rẹ̀ bí wọn kó jẹ́ kó lè gbé iṣẹ́ náà tó lè ṣe ní àṣetólẹ̀ ọ̀là ńlá ilà ìlà ẹ̀ẹ́dẹ́ àwọn bàbá wa máa sọ̀rọ̀ gan wọ́n ní yìnyínní kálí fèmí ẹ̀wọ̀n mẹ́rin tó omi ọdún bẹ̀rẹ̀ yó lọ́ọ̀lẹ̀ tí ń dáwọ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ yó wọ́n tún ti bẹ̀rẹ̀ o ẹ bá sọ fún mi ẹ bá sọ fún ọ wọ́n tún ti bẹ̀rẹ̀ o jáde jáde o ní gbogbo yín rí o.

tàbá ní kéèyàn ó dàgbà kéèyàn ó dàgbà àlàáfíà tó jòkòrò ní kọ́nà ọmọ tó bá rí pẹ̀lú àgbáyé fún wọn kí wọ́n wọ̀ pé à ṣé bá ní bàbá yìí ti gbé náìtì ni irọ́ kò lè dín sísì lọ bí kọ́nà ti fi bá a ṣe fún wọn ni ọlọ́mọ gbòòrùn lẹ́nu wọn ọlọ́mọ gba àlàáfíà ara wọn ọlọ́mọ kúrú ẹ̀mí wọn ọlọ́dá ìlànà àjọṣe wọn ọlọ́run àlejò bàjẹ́ wọn àjọṣe wọn ọlọ́run àlejò bàjẹ́ wọn látàrí Islam ní tó pa á pọ̀ náà ní Islam ọlọ́wọ́ bàtà ìlú kò ní jẹ́ kí islam ò tú wa ká o olúkálukú ò ní í ṣe tiẹ̀ lọ́tọ̀ ọ̀dà aláìyá àwọn ilẹ̀ náà ọlọ́mọ ṣe àgbàdo àwa o àwa náà mọ̀ lórí àdúgbò fún yín pé tẹ́ láti lè gbéra látòdì ní ìbàdàn wà sí bí pé àti bí fóònù wa bẹ̀ tó lọ gba tí ẹ̀rọ àwọ̀ kí wọ́n kí wọ́n ṣe ìwọ̀ kí wọ́n kí wọ́n ṣe ó ti tó ó ti wá gbéra ó ti wá wá àmọ̀ lórí o ọlọ́run bá mọ́jà àdúgbò fún yín náà ọlọ́run ṣàdúpẹ́ bẹ́ẹ̀ náà wọn sì máa ń rọ bíkà rọ́bì ìsàlẹ̀ àwọn ẹ̀yà síbú assalamu ala mùsẹ̀lẹ̀ alhamdulillahi rabbil alamin. adúgbò bá wọn fún ọmọ ọlọ́run bá dúpẹ́ fún un a fẹ́ kí àwọn ṣe wọn kí zúlẹ̀ fún wa ká tó lò sẹ́wọ̀n kọ́ nílé àjò ni wọn síbèrè wà sáré tó níbèrè ìmáàmù torí mo ní báyìí láti kù díẹ̀ àyè láti kù díẹ̀ kí n sáré dáhùn béèrè. sáwọn ẹni bàbá ọlọ́run jẹ́ pé fún wa o ọlọ́run àfẹ́ ara ìbéèrè mi àkọ́kọ́ ǹjẹ́ àyè gba mùsùlùmí kó fi kó àṣà mọ̀ṣá kó fi kó àṣà mọ̀ṣá àṣà sọ̀bà jáde gba àwọn àkàwé kó àdìkárò sọ̀rọ̀ àwọn àlùmọ̀sá àfihàn àdìfà gbogbo ta ní bùkátà pátá ó ti wà lórí. àmọ́ sẹ̀ríà ò dínà wa pé tá a bá lásìkárò mi tá a bá fẹ́ ṣe tí ọ̀kọlù kìtàbù wà sínú ká sí ọ̀sálà ìfúnlẹ̀. ìrẹ́ náà làwọn àsàlátù táwọn yẹn ń sin èyí tó dájú sàlátù ìbùràníyà wọ́n bẹ àsàlátù mi náà tí ọ̀bá tako kìtàbù wà sínú kò sílẹ̀ ìfúnlẹ̀. ẹ̀kejì ń bẹ ǹjẹ́ ìjọba wà fún ìmáàmù kó kiri fún fámìlì ẹ̀ kó tó lọ kiri fún ìjàmbá sáàsì. yóò kọ́kọ́ lọ kí ti mọ́sálásí kó tó wá kí ti jẹ̀bọ̀ làwọn aṣọ kó lè jẹba rẹ̀ yóò lọ kiri mọ́sálásí pẹ̀lú ànábì yóò wá darí wálé yóò wá kí ti àwọn fámìlì rẹ̀ fún wọn ní ìlú. èyí tó kí lọ́hùn yẹn lọ́nà yẹn ní fìlà ti kó. ẹgbẹ́ ta sàábà ń dẹ́gbẹ́ fún wa ló yẹ kí mùsùlùmí kó jọ ẹ̀yà àmọ̀tẹ́kùn. ọjọ́ ìyàwó ta ni. àwọn àmọ̀tẹ́kùn kásílẹ̀ Yorùbá àwọn Odùduwà ní àmọ̀tẹ́kùn ní nǹkan kan tí wọ́n ń pè lóko Yorùbá yẹn ọ̀rọ̀ tó wà lórí epo gan tọ́ra wá síwádìí a lè ṣiṣẹ́ lórí ẹ̀ ó sì gbà kan tí mo lọ sọ́dọ̀ bàbá wa Sheikh Rabi lówó lòsòkì bàbá dídì kọ official letter sí mi lórí ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí bàbá jẹ́ oyé mi bí wọ́n fẹ́ dá ẹbọ padà sílẹ̀ Yorùbá bí gbogbo àwọn tá a bá jẹ́ àfẹ́sìn ká wọn tá a sì sí òun ló pè mí lọ èmi sheikh dikorola shafiu sheikh abdulrahman ahmed imaamu nawarudin sheikh ọkùnrin sheikh abdulrahman ahmed imaamu ọ̀nà national mission àwọn tá a lọ bẹ̀ nìyẹn eré ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn yìí la lọ sí mítìn lé lórí bàbá ló ti kọ official letter pé ẹnì kọ̀ọ̀kan wa ṣé ká wá dàgbàlagbà láàmú ká lọ bá wà bá alọ́bá àbá ni làwọn kan tó fò jáde kí wọ́n rí mi lọ́dọ̀ ṣe wọ̀lá bí ṣé ká máa yẹn yóò rẹ̀ sí wọn. àbẹ́ àní ni tí ó dà wá papọ̀ àbígbàdé tí wá jẹ́ tìjàníyàwó ọ̀rọ̀ tí wá di kí a máa tàkà máa bú àbí. màmá ni a ò láyé lọ́kọ̀ láyé àkàdú náà yẹ fọkàn fún náà wọ́n ti ẹ̀ lágbọ̀ yìí kankan. ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ OPC Odùduwà gbogbo ẹ̀lẹ́ bọ́ lọ́mọ lábẹ́ bọ́ lọ́mọ lábẹ́ tọ́wá yìí pé òun yára lù pé káka sọdẹ káàkiri síra wa ká lọ gbà wọlé dọ̀jọba wà fẹ́ mọ sọ ìlú kò sí láì fífi tí ọba kọjá bí ká gba ìwé lọ́dọ̀ ìjọba ká lọ ẹ wọ́n rẹ́jísítà ni ọba rẹ́jísítà fẹ́ kó kó wọn ni o wọ́n rẹ́jísítà báyìí lajẹ́ báyìí lajẹ́ afẹ́mọ mójútó àdúgbò afẹ́mọ sọ́ọ̀lù bí ìgbà tí yẹn da lantí lágbàsókè ni tí wọ́n bá kọjú inú wò sí àbẹ́tọ́ ti di pé ẹ máa jàjẹ́ ẹ máa jàsíjẹ ẹ máa lọ kíní kan bí ti ìbọn kíní kan lẹ́mọ̀ sọ́nà ẹ bọ́ nìyẹn sí wàá di mọ́mì ní kó tó padà sí ìdíyẹ bọ́bí mi ò ẹ̀kọ́lẹ́jì ẹnìkan kan bọ́lọ́jọ́ yẹn bọ́ kò ti jẹ́nu. kò sí béèrè mọ́ ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إسرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله إلى صلاة وشيخ واقع إلى فوق